ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب الحمد لله الذي ثبتنا على دينه وذكره والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وصحابه أجمعين إخوة الإيمان لتعلموا جميعا أن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba wa ọba tí ó fi ẹsẹ̀ wa múlẹ̀ lérí ẹ̀sìn Islam ọlọ́run ọba aláàtí ọ̀tá ẹ̀mí wa ọ̀tá ẹ̀mí wa bá fún Islam ọba yìí ẹni tó bá ti fi mànà kò sẹ́ni tí ó sọnù ẹni tó lọ́nà bá sì ti sọnù kò sẹ́ni tó fi mànà àánú ọlọ́run òun ló lépa bá wa tẹ́nì kọ̀ọ̀kan wa tá a fi bára wa nínú Islam àwa bẹ ọlọ́run ọba pẹ̀lú agbára rẹ̀ àti àánú ẹ̀ àti ìjọkan ṣoṣo rẹ̀ Islam náà kọ́ lọ́mọ́ gbà lọ́wọ́ wa ẹni ọlọ́run bá ti gba Islam lọ́wọ́ ẹ̀ ọlọ́run ti gba gbogbo rẹ̀ lọ́wọ́ rẹ̀ ìkẹ́ ọlọ́run ọlà ọlọ́run àánú ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad kọba gbogbo àwọn ará lè rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ èyí tó dáa nínú ọ̀rọ̀ tí yẹn máa ń jòkó gbọ́ òun náà ni ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú alukur'an nítorí òun náà ni ìwé tọ́lọ́ ń sọ̀kalẹ̀ nígbà tó dá wa sí erílẹ̀ tán ó wá fi ìwé kan ránṣẹ́ sí wa láti fi gáìdì wa láti máa fi fi mọ̀nà tá a fi ní sórí burúkú tá a fi ní sọnù alukur'an náà ọlọ́run kọ́mọ́sà àánú ẹ̀ kọ́lọ̀n fi sínú ọkàn ẹni kọ̀ọ̀kan wa ẹ̀rí súnà nẹ́bùwà muhammad sallallahu alaihi wasallam ìtumọ̀ kùránì àlàyé kùránì wọ́n pè súnà ọlọ́run ní ká sí nǹkan báyìí ànábìyà wa sàlàyé méjèèjì náà wọ́n pè lẹ́sìn bọ́kàn bá rí kan ìkejì ò lè ṣiṣẹ́ súnà nẹ́bùwà muhammad kọ́lọ́mọjọ́ dàrú mọ́ ọ lọ́wọ́ kọ́lọ̀n sàlékún agbóyé wa lérí ẹ̀sìn ọlọ́run ìtumọ̀ pè ní bídíà òun náà ni ẹ̀sìn tí ọ̀la kọ́lẹ̀ nínú alukoran àti sunna tí wọ́n ti pè kankan lẹ́sìn tẹ́ bá ti rinu koran tẹ́ rinu àdísìn bídíà ni wọ́n máa ṣe kíni ni wọ́n máa ń pè wọ́n pè ní ìbádà wọ́n pè lẹ́sìn mọ́ ẹni wá ti ṣe bídíà ọlọ́run ọba àlá ó ní yóò ṣiṣẹ́ àmọ́ òun nígbà lọ́wọ́ ẹ̀ torí ọ̀tọ̀ ni tí wọ́n ní kó ṣe ọ̀tọ̀ ni tí ń ṣe àwọn abẹ́lẹ́ ọ̀hún ọba ẹnì kọ̀ọ̀kan wa àgbọ́yé sunna nebà Muhammad kọ́lọ́mọ́sà fún ẹnì kọ̀ọ̀kan wa gbogbo yìí tí ó jẹ́ bídí àti ń bẹ lọ́wọ́ àwọn èèyàn ọlọ́mọ́sàbà gbà kò lọ́wọ́ wọn ọlọ́gbára ọlọ́wọ́n bá wa ọlọ́àánú ọlọ́run èyí tó kú díẹ̀ káàdó náà alámọ̀dé tiwa náà tí à ń bẹ lọ́n kọ́lọ́mọba alákọ̀ọ́bá ṣàtúnṣe rẹ̀ kọ́lọ́mọ́sà ṣàtúnṣe rẹ̀ fún wa etí afẹ́fẹ́ ìbánisọ̀rọ̀ ní jami ali alfadil wa zawjatihi hafidhahum allahu ta'ala òun náà أسبابه أسباب الثبات وفوائد الثبات lẹ́yìn gbà tọ́lọ́ ti fún yẹn ní Islam báwo lèèyàn ṣe ní kò nínú Islam kéèyàn tó tẹ́rí gbà sọ nítorí ìbẹ̀rẹ̀ kọ́ lóníṣẹ́ o ìparí yẹn gangan lọ́pàtàkì ó sì ti wá nínú àdéhùn gbogbo aná ti mà ipe iná abdá la yá àmàlù bí àmàlù ahàlì jẹ́nà ààrẹ àwọn èèyàn tí ó máa ṣiṣẹ́ àlìjánà bọ̀ títí tí ó fi kù díẹ̀ tí ó jáde láyé yóò wá bẹ̀rẹ̀ sí máa ṣiṣẹ́ iná yóò sì kú lórí iṣẹ́ iná yẹn àníbi ni yóò sì wọ̀ nánà gbogbo ọjọ́ sì tó ti ṣiṣẹ́ yẹn kò sàǹfààní fún mọ́ torí ẹ̀ láti jòkólẹ̀ nírọ̀lẹ́ ipò mi àti kálọ̀ lè máa bẹ̀yà ọlọ́run lẹ́yìn náà ká lè déédéé lẹ́yìn náà ká máa lọlé kẹ́kọ̀ọ́ ká bá pé kò sí nǹkan kan tá a fi jábọ̀ fọlọ́run ọba lẹ́yìn ẹ̀sìn Islam àtàbátọ̀ aládé nílá ìdúróṣinṣin nínú ẹ̀sìn Ọlọ́run ó ń bùkátà àgbọ́yé ó ń bùkátà àdúrà àṣìlẹ̀ lómi tí wọ́n máa ṣiṣẹ́ ìnàlẹ̀ abdala yà máa amali ahali annar yóò máa gún bẹ yóò máa ṣẹbọ yóò máa sọ̀sà yóò máa sọ̀jẹ́ làbí gbogbo ẹranko ni wọ́n máa pa yóò máa lé alágbáká gbogbo sẹ́ẹ̀bù ni wọ́n máa ṣe kò ní kírun kò ní gbààwẹ̀ yóò máa jọ sọ́nù Ramadan ni títí tí ó fi kù díẹ̀ tí ó jáde láyé tó bá kù díẹ̀ tí ó jáde láyé yóò sì túbá lọ́dọ̀ Ọlọ́run yóò sì máa kírun yóò sì máa gbààwẹ̀ yóò sì ṣàhádà láàárọ̀ yìí láàárọ̀ yìí ọ̀kan nínú àwọn tí wọ́n máa ṣe ọ̀sán lápè lẹ́yìn zúrì àbí nínú àwọn tàjọ sí hálùkọ̀ bàbá kan bẹ́ẹ̀ nínú àwọn tí wọ́n máa gbé egún nílùú kan nílẹ̀ Yorùbá ń bì ní bàbá náà wá sí táwùbà ní bá a ṣe kírun tán tá a jòkó sínú kíláàsì tá a kírun tán yẹn bàbá lòun fẹ́ sí táwùbà ó ní lágbègbè òun nílùú àwọn tí wọ́n bá dákọ̀ òun òpó méjì òun tọpasẹ̀ ìmọ̀lẹ̀ Ọlọ́run wà ní wípé ìmọ̀lẹ̀ ti wọnà ọkàn òun òun ọba wọn gbégún mọ́ lọ́sọ̀ yìí ìjọba bàbá darí ní lọ bí 65 omi kan mo wá sọ fún bàbá yìí mo ní alẹ́ islam yẹ júbù má kọ̀bìlà ìdá ànábì sọ òun náà ní pété má ti ṣe islam gbogbo tó ti ṣe sẹ́yìn yẹn islam ṣe parẹ́ ọ̀kan náà àwọn àgbà kẹfẹ́ ló lè bá ànábì ó lóun fẹ́ ṣe islam ó ní àwọn ẹ̀ṣẹ̀ pọ̀ òun ti dá àwọn ọ̀ràn tó pọ̀ rẹpẹtẹ kò sí kíráìmù kan báyìí tó wọn ò yìnbọn fún mẹ́ẹ̀ ṣé yóò sì lọ bẹ́ẹ̀ anábì ní alìsílámù yẹ jùbù máa kọ́bùlà anábì ní ìsìlámù ti wà yìí tẹ́yìn bá ti gbà á gbogbo àwọn iṣẹ́ ibú tó ti ṣe sẹ́yìn àti gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ yẹ jùbù yóò sì parẹ́ fún anábì wá ní ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí ọmọ wa ṣiṣẹ́ náà díẹ̀ lókun tí èkú náà bá yí padà yóò máa ṣiṣẹ́ àlìjánná yóò sì kú lórí sẹ́yìn yóò sì wà àlìjánná gbogbo iṣẹ́ ibú tó ti ṣe sẹ́yìn yẹn wọn ò ní bímọ èwo làwọn àmọ̀tọ́lọ́wọ́n bá kọ́ ọkọ̀ èmi àti ẹ sínú àwọn méjèèjì nítorí tá a fi jòkó lọ lẹ́yìn ni àbíta lórí kádàrà rẹ̀ báyìí àmọ́ tí èèyàn bá ń ṣàdúrà tí ń sì ń gbìyànjú àwọn àlùfáà wọn ní ọlọ́wọ́n bọ́ padà sànú ẹ̀ àtìsàbáàtò aládínilá ẹjẹ́ lọ máa yí pé a gbọ́dọ̀ kúrò ní Islam yóò eré ẹ̀sìn yìí náà ni kátán sí yóò ká sì sí lọ́nà tí wọ́n gbàgbé wá fún wa pé ká ṣe kí ni ká fi ṣe é torí ó yàtọ̀ síra wọn àwọn èèyàn kú tí wọ́n ń kírun sí wọn lá àmọ́ lọ́wọ́ kí wọ́n káàbọ̀ ipe wọ́n káàbọ̀ sínú sàárè ipe wọ́n kú wọ́n káàbọ̀ sínú ìdẹ̀ra ọlọ́run kí wọ́n bẹ́ẹ̀ o bá a ṣe gbé sínú sàárè tá a kírun sí látà padà yẹn ìyà ní jẹ́ o torí kí àwárò pé ń ṣe ìsìláàmù àmọ́tọ̀ ní ti ń ṣe kíni ọ̀tọ̀ ní ti ń ṣe ló ṣe jẹ́ ọ̀ràn yẹn fún wa kálọ̀ lè wádìí mọ́wọ̀lì islam lẹ́dí já abiy nabi muhammad sallallahu alayhi wa sallam islam wo gangan lànàbí ṣe kíni lànàbí mọ́ wa ẹ̀ mọ́tá pé ní islam wọ́n lè ṣe islam lillahi bi tawhid kó ju wọ́lẹ̀ ju sẹ́lẹ̀ fọlọ́wọ́n bá pé ó ti gbọ́ ọlọ́run lọ́kan ó ti mọ ọlọ́run lọ́kan ó sì máa sìn lọ́kan tó sì ní sọ̀rọ̀ ọ̀dọ̀ rẹ̀ nìkan lọ́mọ sálọ. ọ̀tàn wọ̀lẹ̀ ń kéyàdó láwùjọ tán á ẹlẹ́ẹ̀kejì tó tún gbàgbọ́ tó fi jẹ́ muslim òun ni kó máa tẹ̀lé tọ́wànú quran àti hadisi wọ́n tó lọ́run sọ báyìí máa ṣe ọmọ ṣe má ṣe báyìí mọ́ ó kù mbẹ́ bẹ́ẹ̀ mi rọ̀ bá fẹ́ filẹ̀ ó bẹ̀lẹ̀ lóru ibò wọ́n lọ́run nítorí máa ṣe ìṣe o wọ̀lùbárà àtúnmínà mínà ṣíríkì wà áhìlì lẹ́yìn náà ọwọ́ abọ́pá bọ́sẹ̀ kú lọ́dọ̀ àwọn ẹlẹ́bọ àtẹ̀bọ tí wọ́n ń ṣe kíní tí wọ́n ń ṣe òní ní ṣe pẹ̀lú àwọn olóró onígunnu òní ní ṣe pẹ̀lú àwọn àwọn olóṣà ọdún àjọbọ òní bá wọn ṣe òṣà àdábọ òṣà àjọbọ òní bá wọn bọ ọbọ pàbọ pọsẹ kó ń bẹ torí òlè máa jẹ mùsùlùmí kó tó máa jẹ kèfèrí lẹ́ẹ̀kan náà lẹ́yìn náà gbogbo àwọn agbára àwọn ẹlẹ́bọ àwọn babaláwo òní bá wọn yìnbọn fún bẹ òní bá wọn lò ó ẹlòmíràn àpíà ìmìíràn ti ń sin egungun ẹlòmíràn àpẹ́à níbi wọ́n ti ń sọdún ẹ̀yọ̀ níbi wọ́n ti ń sọdún ìgúnnú ẹlòmíràn bá wọn ṣe orò dílé àmọ́ ní tí àwọn olóró àtàwọn onígun ni tí wọ́n fi ń sagbára òun náà ń gbé wọlé fi ń ṣe agbára pé kọ́ ràn wọ́n lọ́wọ́ yín bá gbé wọlé pé kọ́ ràn lọ́wọ́ èyàn ti gbà nǹkan náà gbọ́ yín bá ń sìn náà ibẹ̀ lèyìn ti máa wà ràn lọ́wọ́ lọ́lọ́run fi ní iyyaka na'budu ẹ máa sọ pé ìwọ nìkan ṣoṣo láàmà sìn wá iyyaka nasta'in ẹlẹ́ẹ̀kejì nìyẹn tábà ti ní challenge tí wàhálà bá ti dé ìṣòro bá ti dé ọ̀dọ̀ rẹ nìkan láti kíni láàwá ìrànlọ́wọ́ wá lẹ́ni ẹsẹ̀ wá ń yẹ̀ ìsìláàmù dáná bí mo wá yẹ ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti ń kò ń bẹ̀ definition ìsìláàmù ni mo fún ọ yẹn o òun náà la fẹ́ tún jòkó yìí sẹ́mi àti ẹsẹ̀ àti sẹ́kù lérí ìmánì ṣé má ní ò ti bàjẹ́ bọ́dà súnà ṣe mọ̀ pé àwọn tá a fẹ́ pè sínú ẹ̀sìn Islam ọ̀rọ̀ tí wọ́n kà ń sọ lẹ́yìn àwọn tá a fẹ́ pè kó nu bídíà ibi ká máa bọ̀ wá nu súnà ọ̀rọ̀ tí wọ́n kà fẹ́ sọ tọ́lá àwọn òṣèlérí Islam tẹ́lẹ̀ ọ̀rọ̀ ara wa la fẹ́ bára wa sọ ipe àwa tá a ń pèpè súnà àwa tá a ń ṣe súnà àwa tá a ń ṣe Islam bá a nábì ṣe mú wa. bóò lẹ́sẹ̀ wà òsì ní yẹ̀ àpadà sí tí wọ́n dá tó wọ́n bá kó ònú bídíà ń bọ̀ wá ni tó bá kó ònú ẹbọ ń bọ̀ wá ni èyí tó burú jù tó sì lágbára jùlọ tó wà nínú tàwídì tó padà bí kíní tó padà àpadà sí ti ọ̀dà bí wọ́n sọ fáwọn èèyàn mo ní ẹ má kanjú ẹ má ṣe dá lọ spread káàkiri ayé àwọn èèyàn ẹ má ẹ máa dọ́ra ayé nínú ẹ̀sìn máa fáwọn èèyàn nílùú ẹ máa fún wọn nílùú dùnú àwọn èèyàn kò nínú ṣíríkù bídíà wà nù súnà ni kò sẹ́nìkan tí ń kò nínú súnà tí ń lọ́nu kíni tí ń lọ́nu bídíà àmọ́ ẹnìkọ̀ọ̀kan wa ìjà dúró bó ṣe yẹ ká dúró àṣàbàtọ̀ làdínìlá wọ́n ní kò sí nǹkan kan tá a mú wáyé wọ́n wá ní kò sí nǹkan tá a mú lọ mo ní ọ̀rọ̀ yẹn ó bùkátà àgbọ́yé kò sí nǹkan kan tá a mú wáyé ní dúkìá ayé àbí kò wá sí nǹkan kan tá a mú lọ ní dúkìá ayé àmọ́ ní tá a mú lọ́rùn lẹ́sìn lọ́lọ́run fi ní a'udhu billahi minash shaitanir rajim lónìí wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run bá ní mo dá yín lẹ́sìn jáde lábẹ́ ẹ̀yà yín yẹn ẹ̀sìn mo torí ẹ̀ dá yín. ọwọ́ ni ya ọlọ́run yá ayọ̀ lẹ́dínà àmọ́nù ọlọ́run yẹn gbàgbọ́ òdodo ìtẹ̀kùnlá hakọ̀tìkọ̀tì ẹ bẹ̀rù ọlọ́run ọba ní ti bẹ̀rù rẹ̀ ẹ kàn sọ̀rọ̀ pé abẹ̀rù ọlọ́run ẹ bẹ̀rù ẹ̀ bó ṣe yẹ kẹ́ bẹ̀rù ẹ̀ wọlé àtẹ̀mùtúnná ọlọ́run yẹn gbọ́dọ̀ kú ilà wà á ń tún mùsùlùmùn àfi kẹ́ ẹ kú sínú islam ẹ̀rí ọlọ́run ni wá kún yorùbá kò ní ká kún ní engineer kò ní ká kún ní medical doctor ọlọ́run ni wá kún lólówó olùsìtọ́ wà lè jẹ́nà bẹ́tà bàbá olówó tó wọ́ná ọlọ́run ni ẹkún sínú islam islam tó ní ẹkún sínú yẹn islam tó ànábì ṣe lánàá ni o kìí ṣe islam yìí tí ó ti di kọ́lọ̀kọ́lọ̀ ní ilẹ̀ yorùbá ti wáyé ládùúgbò yìí nìkan tá ní ká máa sọ̀rọ̀ islam tó wà àbí ní local government wa yìí àbí state wa yìí a fẹ́ rí islam rí síbi twenty bá a ṣe jòkó lẹ́yìn ẹlòmíràn kọjá alẹ́mi sara wọn tọ́lọ́tọ̀ ní islam tó ń ṣe kíni tó ń ṣe a ní ìjẹ́ débẹ̀ láyé mi ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa bóyá láti wá mùsùlùmù náà wọ́n bùkátà sí ká máa lọ lè kéwú ẹ̀yọ́ máa yá alqalbu àádọ́ máa àádọ́ ìlú jismi ọkàn wa ni ká lè túnṣe ọkàn ní darí ara òní darí ojú ọkàn wa lọ wábí tàbí wábí tọkàn bá wábí èèyàn ní wábí o ọkàn yẹn ni ká lè ṣiṣẹ́ lérí ẹ̀ mo fẹ́ dúró dé ìfẹ́kẹsẹ̀ mi ọyẹ ọkàn rẹ ló ṣe kí ni ló mójútó tọkàn rẹ bá ti yẹ ara rẹ ọyẹ tọkàn rẹ bá ti yẹ yọ ba ẹsẹ̀ rẹ sọ̀rọ̀ ọ wà jáde kúrò nínú ẹsẹ̀ bàbá tó lóun ò ṣe egungun mọ́ ẹ bá ọkàn rẹ lọ lóun ò ṣe mọ́ tí bàbá fi wá mọ́ṣáláṣí tó bá dé fọ ọkàn rẹ̀ sì ń ṣe ní ṣé ọ̀wá nídìí bẹ́ẹ̀ ẹja fi ọkàn wa ẹja fi lé ọlọ́run ọba lọ́wọ́ àtàbátù kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ gan ìdúró ṣinṣin nínú ẹ̀sìn ó wà dàwámù wàlìsítàkámà alàjáàdá wàlùzùmù asọ̀rọ̀tì mustaqim min ghairi ẹwàjì wàlà ní ṣẹ̀rọ̀fin hátà lè ká máa bẹ lérí ẹ̀sìn tá nábì mú wa ká sì wá sírọ̀sì lérí ẹ̀ ká wá dún ní mọ́ ojú ọ̀nà tọ́tọ́ ọjọ́ ọ̀nà tí ọ̀wọ́ ká má yẹ kó ń bẹ̀ tí màláìka kó fi yọjú tọ́ bó la fẹ́ ṣe pẹ̀lú àárín àárín àwọn èèyàn tá a wà yìí àárín àwọn kèfèrí la wà àárín àwọn ẹbí tí ọ̀gbágbọ́ yé àárín àwọn aládùúgbò àárín àwọn àwọn ọ̀rẹ́ tí wọ́n máa fà ọ́ báyìí pé má ṣe ìsìláàmù tó bá ní kó má ṣe ìsìláàmù kò lè dá fún ọ. a sì mọ̀ pé à ń lọ lè jábọ̀ fọlọ́wọn ọba wa ojú ọ̀nà òun gan-an pè ní ojú ọ̀nà sọ́wọ́tà mustaqim òun náà ní Islam sẹ́rí ojú ọ̀nà àwọn alátẹ̀wọ́ àtàwọn oníṣẹ̀ṣe àtàwọn Yahudi ọlọ́run pè lójú ọ̀nà tọ̀tọ̀ ojú ọ̀nà wo lọ́lọ́run ojú ọ̀nà tọ̀wọ́ ihdina siratal mustaqima siratal ladhina an'amta alayhim ghayril maghdubi alayhim ọlọ́run yẹn máa bẹ̀mí kí má jẹ́ sinà kí má darí yẹn sójú ọ̀nà Yahudi ẹ máa bẹ̀ mí lérí irun ó kéré parí àwẹ̀ nígbà seventeen lójúmọ́ irun ọ̀nà yàn bọ́bá kí pé ẹ máa bẹ̀ mí kí n má darí yín sójú ọ̀nà Yahudi ẹ máa bẹ̀ mí kí n má darí yín sójú ọ̀nà Nasara ojú ọ̀nà ẹ̀yìn sọ̀rọ̀tọ̀ lẹ́sìn àná àmúta àlẹ́yìn àwọn tá a ti parí ìdẹ̀ra lérí wọn ní kẹ́ ẹ máa bẹ̀ mí kí n fi yín sójú ọ̀nà wọn àwọn wo al wọn náà làwọn anábì ọlọ́run nígbà àwọn anábì ọlọ́run gbé dání la ilaha illallah

kátẹ́ra mọ́sẹ́ bóò la ṣe ní jẹ haramu bóò la ṣe ní jẹ gbèsè kó láyé gbèsè ń bẹ lọ́rùn ẹnì kọ̀ọ̀kan wọn báyìí jẹma bọ́ọ̀ bá ti san wàhálà ti dé ẹjẹ́ wa mú lọ́kọ̀ọ̀kan alákọ̀ọ́kọ́ al-aqidatu safiya an-naqiyya ẹjẹ́ adúró lérí àkídà lérí iman àkídà ní sáà di ni wọ́n ń pè bẹ́ẹ̀ òun náà ń pè ní iman ìmánì ọ̀ràn àyàn ni fún wa agbọ́dọ̀ jẹ́ ọyẹ nítorí pé òun náà ni àkọ́kọ́ ẹ̀sìn gbogbo ohun téèyàn bá ṣe lé ayé nínú ẹ̀sìn èyàn kọ́kọ́ ní ìmánì ọdún mẹ́wàá ilẹ̀ fi pariwo ìmánì ní maka wọn ò kírun wọn ò gbààwẹ̀ ọdún mẹ́wàá anábì mẹ́ maka wọn bá ti jòkó tì báyìí sọ òun náà ni pé la ilaha illallah òsàdílé ti yín òsàdílé ti yín mọ̀nátà mọ́débẹ́ o òta òsà àdílé tí òsà wọ́n bá wọn ṣe mọ́ o tẹ̀mímà kálọ̀ nǹkan mọ́ra òǹdègbàdì ìfọ́npá gbẹ́rẹ́ ọṣẹ ayé wọ́n bá wọn wẹ̀ mọ́ o ọdún mẹ́wàá là náà fi fi pariwo ẹ̀ wọn ò ní mọ́sálásí nígbà wọn ò tí fún wọn nínú wọn kàn lè bá ànábì lé náà ànábì ọmọ rẹ̀ lè ṣàlàyé fún wọn nígbà mi ànábì ọjáde yóò lè bá wọn lé yóò mọ tójú lé ká ẹ̀ǹlẹ́ o ẹ̀pẹ̀lẹ́ o kí lẹ́fẹ́ ànábì àní ìtí mo gbá wa ni pé kúlù la ilaha illallah tuflihu ẹgbà la ilaha illallah ò sínú gbèsè ayé yín kẹsí kíni kẹsí jèrè èrè yẹn nílé ayé ló ti kọ́kọ́ jẹ kó tó ṣe kíni kó tó jẹ lọ́rùn sórí tó ọba gba la ilaha illallah ò sínú ayé ìyà ọkọ̀ọ̀kọ̀ jẹ ilé ayé kó tó jẹ ìyà títọ̀run ọdún mẹ́wàá anábì wa lè gbà rún wa wọ́n wá kírun fọ́dún mẹ́ta làwọn kèfèrí ṣe wá lé wọn kúrò ní maka kò sí nǹkan kan kìí ṣe ìwà anábì ló dìjà o kìí ṣe pé wọ́n bá anábì ìjà o lábala ìwà rẹ̀ ìwà rẹ̀ dá o kọ́lá wọn fi nǹkan pamọ́ sọ́dọ̀ rẹ̀ ìdí wọn fi panu pọ̀ fáwọn fẹ́ pa òun náà ni pé ó ń pèpè lọ síbi la ilaha náà fi ṣe mítìnì pa wọn pa lọ́wọ́n fi ní kí wọ́n jáde kúrò ní maka àwọn kan ti kọ́kọ́ lọ ànábì náà lọ pẹ̀lú Abubakar wọ́n gbé ẹsẹ̀ wọn sá tí wọ́n fẹ́ kẹsẹ̀ àwọn yẹ̀ lérí ilaha ilala. ara wọn tó fi yàwó lẹ̀ tí wọ́n lọ wọ́n fọmọ́ lẹ̀ wọ́n lọ àwọn ọmọ láwọn ò ṣe àwọn ìyàwó láwọn ò ṣe làwọn bá gbẹ́rù tí wọ́n bá lọ ara wọn ìyàwó àwọn obìnrin obìnrin wọ́n sì rìn nínú desert láti Mákà Madina nígbà wọ́n dé Madina báyìí fẹ̀yìn alimutumuhunna mọ̀mìnà ọ̀làtà jẹ́ ọ̀nà ilẹ̀ lukùfà ọlọ́wọ́n bá ní eré anábì ìdánwò famtahinuhun ìdánwò béèrè lọ́wọ́ wọn pé ṣé wọ́n ti gba imán tí wọ́n gbà pé ọlọ́run nìkan làásìn lábẹ́ lápè tí wọ́n bá ti gbà ọ̀làtà jẹ́ ilẹ̀ lukùfà má dá wọn padà sọ́dọ̀ ọkọ wọn tí wọ́n fi ilẹ̀ mọ́ka o ẹ wọ́kọ fún wọn o ẹ̀yọ́ mayami ọ̀rọ̀ imani tí bàbá rẹ bá ti lóhùn òsì ọmọ sí tiẹ lọ nìyí tí ìyá rẹ bá ti lóhùn òsì ọmọ bá tiẹ lọ táàfà rẹ bá ti lóhùn òsì ẹkùn gàrí torí wọn nìkan lọ́ọ́ dá wà nù sàárè rẹ ọjà àwọn ọ̀rẹ́ jùnà àyẹ̀mọ́yà àwọn ọ̀rẹ́ tàjọ ń ṣe àwọn wọléwọ̀dé wa nígbà wá gba akéde àtàgbà imani ta àjọṣe mọ́ torí ọ̀dọ̀ níbi táwa ń lọ ọ̀dọ̀ níbi tó ń ṣe kíní tó ń lọ wọ́n ti ju ẹnìkan kó lè wọná o ẹ̀yọ́mọ̀yà àwọn tá a wá wí pẹ̀lú ìmánì wọn kí lọ́pàá lásẹ̀lẹ̀ àwọn alamọ̀dínà gba àwọn lálejò ọlọ́run fún àwọn alamọ̀dínà ó fi mú wọn dúró nígbà táwọn náà ti kọ́kọ́ dúró ìmánì ẹ̀dàkùn torí tọ́lọ́wọ́n bá wa ẹ má jẹ́ ọlọ́run nínú lẹ́dínà qalu rabbuna Allah ọlọ́run bá ní gbogbo àwọn tí wọ́n ti gbà pa Allah lọ́lọ́run bá wọn fún mọ̀sítàkọ́mù wọ́n sì ti dúró lérí ẹ̀ wọ́n dúró pa lérí ẹ̀ kò sí ní òye bọ́ bá kan kú mo ṣe tán ẹ̀gbọ́n tó náà sọ yóò ní ó ti ní mání o ọ̀pọ̀rọ̀ ó ní ilé òtẹ́mi ẹni tó fẹ́ fàyè ilẹ̀ tó fẹ́ lọ́run torí kọ́sẹ̀ bọ́ tí wọ́n bá gbé kíní kan wá ní alájà kò ní lò ó afáyẹn ajá kò ní lò ó àwọn arọ́pọ̀lọpọ̀ mùsùlùmí lè ní tí wọ́n ń lọ lè wòṣẹ́ èèyàn lóun jẹ́ mùsùlùmí nílé ìwádìí kádàrá lọ́dọ̀ ẹni tí ò rí náà ìmọ̀ni ti lọ ò dúró déédéé mà ìyá ìyàwó rẹ̀ mú kan wá ó ní kọ́ ọmọ fífọ́kọ ó sì gbà á ó ní à èèyàn gbọ́dọ̀ àràgbélayé o èèyàn gbọ́dọ̀ ṣe wàhálà o ọ̀tọ̀ lẹ̀sìn ọ̀tọ̀ ni ájò nígbà tí bẹ̀rẹ̀ sí lò yẹn ìlànà àwọn tó ń lò yẹn àwọn tó ń lò nǹkan wọn àwọn wo ni sáwọn Abubakar Umar bin nìyẹn ìlànà àwọn kèfèrí wọ́n náà ti di kèfèrí tó bá ti gbẹ́mú tó lò tó fi fọ́kọ̀ mu wọ́n sì ti kọ́kọ́ rẹ̀ sáàrin wọn wọ́n tọ̀ ṣẹba àbíkọ́ mi fọwọ́ mi ànábì náà ní bá ti kọ́ṣe àwọn ọjọ́ kan torí àwọn náà tí wọ́n lò nìyẹn ìwọ́n náà ti kọ́ṣe wọn ànábì lónà ti dára wọn. ọlọ́run mọ̀yọ̀ wá kó nínú gbàgbọ́ o ọlọ́run gbogbo àwọn tó bá dúró déédéé tó bá dásìkò tí wọ́n jáde láyé tatanazzalu alaihimul malaika àwọn màláíkà ó dúró nígbèrè wọn wọ́n dúró alla takhafu wala tahzanu wọ́n máa sọ fún wọn pé ẹ má bẹ̀rù o ẹ má bẹ̀rù àlùjáná tẹ̀ lọ rèé o ẹ má bẹ̀rù ẹ má wò torí tí màláìka kú bá ti dé oyè wọ́n sì ibi tẹ̀yìn fẹ́ jòkó sí àlùjáná wọ́n sì hàn yàn tẹ̀yìn bá jẹ́ ẹni tó ní imán tó sì dúró lérí imán wọ́n ní wàlá àtàhàzánù gbogbo tẹ́fẹ́ fílẹ̀ sílé ayé àwọn ọmọ àwọn ìyàwó iléeṣẹ́ ẹ má bẹ̀rù ìkankan o èmi ọlọ́run bá tẹ́ ń bọ̀ wá bá èmi náà ní tó mójútó yìí èmi náà ṣe tó mójú tó lé yín wàlá alátàkà fún ni pé ẹ má bẹ̀rù bí tẹ̀ lọ wàlá àtàhàzánù ẹ má bàánú ilé tẹ̀ fẹ́ filẹ̀ ní mójú tó gbogbo wọn gbogbo ẹgbẹ́ tó wá fẹ́ káti bọ̀tán wọn da kẹ́yìn wọn da kí ni ó lè mójú tó jama iman kò ní sìn kankan nínú ilé rẹ lẹ́yìn la ilaha illallah tábàkàn rí ewé kan àbí àgbo kan nínú ke ọyà jẹ́ oògùn jẹ̀díjẹ̀dí oògùn bá oògùn náà àbákò wọn ni kìíní òun náà ni afẹ́fin ní ta fẹ́ níláyé kò sẹ́ni tí fòyàn lẹ́yìn ọlọ́ ọlọ́wọ́ bá ní wà ábùṣẹ́rù bìlìjánà wọ́n wà sọ fún wọn pé ẹ máa dunnú àlìjánà ní ṣòṣe sẹ́ńrí ọlọ́mọṣà síbẹ̀ fẹ́ ní kọ̀ọ̀kan wa alẹ́tì kún tuntun adún aṣàdéhùn rẹ̀ fẹ́yìn ẹ̀yin nìkan náà ẹ̀yin tẹ́ níman ṣẹlẹ̀ àwọn tí ò níman já ànámà láti kíni lápàlẹ́ ṣe kalẹ̀ fún àwọn kọ́lọ́mọṣà wa lọ́mọ aná ẹ dákun ìmánìwá kámájọ yẹ ààrẹ òde ọmọ ya bára bá ti dé sọ pé kúlá yusibana illa ma kataballahu lana bọ́lọ̀ ń ṣe kọ́ ni ọmọ wa bẹ̀ lọ́n kọ́lọ̀ ń fún alálàáfíà ọmọ ya ọmọ náwó tó bá dà wọn àsìkò kan ọkọ̀ ọba pọ̀ nírin tọ́nà bọ́lọ̀ ń ṣe ṣètò ayé nu tọba fẹ́ kó mẹ́rin kó kó kẹ́nìkan máa sọ pé ẹ̀yìn ìgbà tí iṣẹ́ lòun wá lọ chọ́ọ̀chì ìgbà tí iṣẹ́ lòun wá lọ́dọ̀ babaláwo mo ní ẹ eh, àwọn tí wọ́n lọ chọ́ọ̀chì láàárọ̀ monday sáwọn níṣẹ́ lọ́wọ́ ṣe eh, eh, èyàn lè níṣẹ́ tó tó ṣírọ́ọ̀ṣì kọ́ máa lọ ṣọ́ọ̀ṣì láàárọ̀ tuesday ìbíjọ́ sunday wọ́n lọ ṣọ́ọ̀ṣì ìṣòro ni wọ́n ìlú sọ́ọ́ fi islam lẹ̀ nítorí pé wọ́n ní challenge muhammad náà fẹ̀sẹ̀ náà ó ní challenge gbogbo àwọn anábì ọlọ́run ọba anábì yusuf wẹ̀wọ̀n ó padà jáde àyùbá sáré ó padà lálàáfíà anábì wa zakari ìyá ọpẹ́ kó tó bímọ padà bí ibrahim náà pẹ́ ọ padà bí wọ́n náà padà dọ́bá dólé ní mánì nítorí rò pé ọgbọ́n yẹn ọlọ́run padà ṣe lẹ́yìn náà ọlọ́run bá aláwọ̀ máa fi ìbànújẹ́ rẹ yóò máa fi pa ìṣẹ̀lẹ̀ fún ọ anábì sọ̀rọ̀ kan ó ní má yusibu li mùsùlùmá anábì là anábì ní gbogbo ẹni tó ti jẹ́ mùsùlùm mùsùlùmí tòótọ́ nu kí n ṣe mùsùlùmí ọlójú méjì o kò sí kankan tí ó ba min nusubin wala wasubin wala hammi wala ghammi hatta shawkati yushaquha illa kaffara Allahu biha min khataya anabi ni gbogbo ìgbà tí máa ń banújẹ́ mùsùlùmí kan dẹrí kodò wáyé pé ha Ọlọ́run ṣàánú mi anabi ni bó ṣe ń ronú yẹn ìrònú yìí ò ní lọ lásán bó bá ṣe ronú sí láti pẹ̀sẹ̀ rẹ̀ rẹ̀ sí. ọkàn wo pé nǹkan báyìí bọ́ fún mi jẹ́ báyìí á sì pẹ̀sẹ̀ rẹ̀ nígbà tí ronú yẹn nígbà tí nígbàgbọ́ tó jẹ́ mùsùlùmí ìrònú ìwò ní lọ torí ìrònú yẹn dùn àbí ẹ̀hìn ọlọ́run ní gbogbo tó bá ti dùn á máa fi pẹ̀sẹ̀ rẹ nǹkan tí wọ́n fẹ́ ṣe lọ́jọ́ ọ̀la ọwọ́ rẹ̀ wá tó ọkàn wà bànújẹ́ pé àmọ̀ ah, sì fẹ́ ra nǹkan báyìí o ní sì wàá lówó aláàjì sì sí ọ̀nà inú mi sì ń bàjẹ́ wọ́n sì pẹ̀sẹ̀ rẹ tí ìrìn bá ti ń bàjẹ́ wọ́n máa pẹ̀sẹ̀ rẹ ni àlẹ́bí ni dé ni pé táàbù ọkàn ọkàn ọkàn rẹ̀ ọkàn jòkólẹ̀ báyìí ah ọ̀rẹ́ mi látàárọ̀ ọ̀rẹ́ ọ látàárọ̀ tó wí yẹ wọ́n sì máa pẹ̀sẹ̀ rẹ tó bá ti jẹ́ muslim kátó wá pé ọwá dùbẹ́ láàrẹ̀ ànábì fìdí tọ́balọ̀ létí aláàrẹ̀ ẹ máa sọ pé àbá tọ̀wọ́rún inṣàlá ànábì ni ẹ máa sọ fún pé à pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run wọ́n fi àárẹ̀ yí pẹ̀sẹ̀ rẹ ni àlùjànnà ni wọ́n lọ sọ́sẹ́ wọ́n yàtọ̀ sáwà àmọ́ aláàrẹ̀ ńlẹ̀ yorùbá kí láwọn pè á ní àwọn tó ń ṣe fọ́lọ́run ànábì látà ṣáwó kàtì ìṣàkùhà éèdérí ẹ̀gún tọ́ba àbí ìṣó àbígò àbọ̀kọsẹ̀ àbọ̀fẹ̀rígbá àbílẹ̀kùn mọ́ lọ́wọ́ gbogbo tó bá ti jẹ́ pain yé tí mùsùlùmí bá fi lè ṣe ànábì náà á sì pẹ̀sẹ̀ rẹ tó bá ti ṣe yé tán àmọ́ kéèyàn tó wà nípò tí wọ́n fi máa ṣe bá ń fún yàn èèyàn ó sì síláàmù yìí tá ànábì mú wa kò ní jẹ́ mùsùlùmí tí ń lọ ṣọ́ọ̀ṣì kò ní jẹ́ mùsùlùmí tí ń lọ sóòrù kò ní jẹ́ mùsùlùmí tí ń sin gbẹ́rẹ́ kò ní jẹ́ mùsùlùmí tí ń bá wọn sọdún èwo ni wọ́n ṣe ní kàràkàrà kí ló kọ ẹ̀ wọ́n ní wọ́n bọrin wọ́n bògún àwọn alòsúnà alábírèsì ayé ṣẹ́ra àwọn alòbídé àyẹ̀fà àwọn yẹn lẹ́ o nǹkan kan náà wọ́n jọ ń ṣe o ẹ̀ẹ̀kan láwọn dé ògún ni òun náà ń ju kíní sínú omi gbóná ah, kíní wọ́n pe kíní náà máa ń jù sínú kíní wọ́n kókó ẹ̀ ee òun náà ń jẹ́ du ara sínú omi gbóná hmm. kí ni yàtọ̀ láàrin abéjì jẹ́ wá tọ̀hún ń fọkàn sára òkúta pé yọ́ là wọn yọ́ gbà wọn àfáà náà du ẹnu ọ̀rá ọwọ́ alọ ní fáko tó rí ọlọ́lọ́mọ wàhálà tó ṣe ó ṣe jù síbẹ̀ tán ah ẹni bá lóun ọlọ́run já wa gbà lọ́wọ́ àwọn afá yẹn ni ọ̀tọ̀ níta bá máa ṣe alákan já wa gbà ni o bá ṣe jòkó lẹ́yìn alákan ọkàn invite wa nídìí bẹ́ẹ̀ ìmánì yẹn wọn náà làkọ́kọ́ támọ̀jẹ́ ọbọ̀ ànábì ní eléré ẹ̀gún tó bá gún yàn ọlọ́run pẹ̀sẹ̀ rẹ fún yàn gbogbo ẹ̀ṣẹ̀ ní kọ̀ọ̀kan ọlọ́mọṣà parẹ́ ìmánì wa kọ́ lọ́mọjọ sheikh ọlọ́mọjọ sheikh àlìjánà tá ń ni àlìjánà gan ni sinmi wá o ọlọ́run wa ní إن الذين آمنوا وعملوا صالحات كانت لهم جنات الفردوس نزلا ọlọ́run àwọn tí ó sọ kalẹ̀ síbẹ̀ ọlọ́run àwọn tó ní ìmáni ni ó ẹ̀tẹ́ bá ti ní ìmáni tó bá ti kú inú náà ní lọ innahu man yushrik billahi faqad harrama Allahu alayhi al-janna wa ma'wahu an-nar ọlọ́run ẹni tó bá ti ṣẹbọ àbíkúsọ islam tó bá ti kú ilé wọ̀nà ọlọ́run àbíọ́ nasaluka bi asma'ika al-husna wa sifatika al-ula wa bi wahdaniyyatika وبقدرتك على كل شيء أن تثبتنا على الإيمان بك اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك ọ̀rọ̀n gbàdúrà jama ẹ̀mí ìrò sílọ́wọ́ rẹ̀ aláwọn ẹlẹ́hà tí wọ́n lọ lè wúṣẹ́ tán lè sàṣà sí sí ìyálé wọn ara wọn èèyàn tó ní mánì tí wọ́n padà tán tán ẹ̀mí ọ̀padà yẹ ẹ̀ẹ́dúró tọ́ba ti nídìí owó màsọ̀fọ́lọ́ onídìí sọ máa darúkọ ọlọ́run onídìí àgbéga máa pè ọlọ́run má fara ti nǹkan o má fara ti nǹkan o nítorí ibi tá à ń lọ tí à ní padà wá mọ́ àbẹ̀lọ́run nínú àánú rẹ̀ nìkọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́sà mú wa dóòdì báyìí lọ tó alákọ̀ọ́kọ́ nù torí àsìkò wa ẹlẹ́ẹ̀kejì àwọn kan tí agbọ́dọ̀ lọ lè dúó lérí ẹ̀ta àníyẹ̀ nígbà kan aláìbáàdà aláìbáàdà aláìbáàdà táǹsì nítorí ọlọ́run tó sì jẹ́ pé ìlànà táànà gbígbé kalẹ̀ là ń ṣe kíní là ń gbà ṣe kul in kuntum tuhibbuna Allah ọlọ́run bá ní sọ fún ọyẹ́ pété ìbá ti ń fẹ́ràn ọlọ́run fattabi'uni èmi Muhammad ni wọ́n ní kẹ́ máa tẹ̀lé o wọ́n ní amila amala ẹni bá ṣiṣẹ́ kan tó fi ń jọ́sìn fọ́lọ́run laysa alayhi amruna àdébì ní akọ̀sáṣẹ́ wa ń bẹ̀ ọlọ́run pàṣẹ èmi náà pàṣẹ fọwọ́rọ̀ dùn mọ̀rìdùdù ọlọ́run ní gbà lọ́wẹ̀ bọ́lọ́run bá ti gbàṣẹ́ lọ́wọ́ yẹn ẹni bá gbaṣẹ́ rẹ̀ ni wọ́n fi sínú àlìjẹ́nà ọlọ́run nígbà bíi díà mọ́sẹ̀ mọ́lúdì máa ó ní ọjọ́ òbí ànábì ara ẹ̀sìn ni ọlọ́ ara ẹ̀sìn ọjọ́ òbí ànábì wọ́n náà dá nǹkan lẹ̀ lẹ́yìn ọgọ́rùn ọdún mẹ́ta tá ànábì ti lọ ó sì ló ti dẹ̀sìn nítorí wọ́n dálẹ̀ lẹ́yìn ànábì sọ wọ́n ń gbé lẹ́sìn sọ ànábì ṣe bóòlù ànábì ṣe ṣe ó ní wọ́n yàn àgbọ̀rọ̀ mọ́ ìjọ wọn bí ànábì rọ̀bìlà awàlì wọn bí ànábì mo ní ọ̀dà rọ̀bìlà awàlì wọn bí ànábì ọ̀dà mòlúdì tí wọ́n ń sinú rájàbù ńkọ́ àti ṣàbáwọ̀ ṣé wọ́n bí ànábì nù rájàbù ṣé wọ́n tún bí ànábì nù ṣàbáwọ̀ wọ́n ṣe ni láti ọbílà awọ́lì méjìlá títí tí asámú fi ṣe kíní tí ó fi kọlá kọ́dà ìlòmí ìdájọ́ tiẹ̀ síjọ asámú mú àwọn níwọ̀n rúṣù ló ṣe kíní ní òṣèrán wọn ọba máa bá lọ ní nígbà tí yóò ṣẹ̀sìn tó bá jẹ́sìn ni yóò níjọ́ tá a máa ṣe kíní tá ṣe àṣàrà kọlẹ̀ fún un gbogbo ẹni tí ń ṣẹlẹ̀ láti kọ́dí ti ń lùlù ìlú bàndírì aláwọ̀mọ̀ iná kan fún ohun tó yíbo láfùwà fàfùwà ńlá gbàrà méje gbàgbà ọmọ rẹ tó ṣe ọ ìwọ̀n ń bọ̀ tó ti ń bínú tó yọ jìyà ọwá gbé ọwá gbé abọ́ kan tí wọ́n jù sátàn ọwá wò òkúta ìwọ̀n fi ń lùlù bọ̀ pé bàbá mi fẹ́ríjì mi bàbá mi fẹ́ríjì mi ẹ mọ̀ gbèsè eléyìí sì sílẹ̀ sọ́mọ̀ kóhun ṣe báyìí òun tó kọ níbọ̀ ọ̀sẹ̀ lọ́wọ́n fún sùmọ́kàlá wọ́n ní kọ́tà àforíjì lóṣù kan ọdún lẹ̀ láti kọ́dírì ọbẹ̀ sí lùlù wọ́n ní báwọn ṣe bá ọlọ́wọ́n bàbá wọn ni ọ̀dà ni àwọn bàbá yín kan rán sí wa níta ànábì bá ń ṣe lọ́yẹ̀ká sí kíní lọ́yẹ̀ká ṣe ìbáàdà ẹ̀jẹ̀ àtàrà mẹ́sìn ẹ̀sìn ń bọ́ àwọn mímọ̀ ń ṣe kìyàmù lílì tẹ́lẹ̀ gan wọn ò lè ṣe mọ́ nítorí Facebook nítorí WhatsApp nítorí àkójọ kakọ́ayéjọ rẹpẹtẹ ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ka Kùránì tẹ́lẹ̀ àwọn èèyàn rí kà wọ́n látara pa ṣàwáàtì wọ́n ṣubuhàtì kálukú náà fẹ́ jàyé sọ́ra yé yẹn bọ́lọ̀ bá ti kọ́ ọmọ yóò wá bá o wọ́n ní kò ṣègbìyànjú bó ṣe jẹ bó ṣe mu àmọ́ afẹ́ káyéjọ òye kí ẹsẹ̀ gbẹ̀ndín wà ní rí o wo se ṣe máa ń sin ọlọ́run ọba rẹ inú àdéhùn kò dé sí kan ànábì ní ìwọ tẹra mẹ́sìn tọ́ba ti tẹra mẹ́sìn èmi ọlọ́run ọba ó fẹ́ ọlọ́kàn balẹ̀ ní wàá lé òsì jìnnà sí ọ. ọlọ́run ní bọ́ọ̀ bá sì fẹ́ kí n fún ọ ní ìfọ̀kànbalẹ̀ lẹ́mìí tó fẹ́ kí n tìǹà orí ọ fẹ́ kí n sínú òsì ẹ̀hẹ́ ìwọ tara máa yé fẹ̀sílẹ̀ gbàgbẹ́sì tọ́ba ti gbàgbẹ́sì àsùdù lá <laughs> àsùdù fàkàràkà ọ wà wà wà wà náà kòtòkòtò náà ni lọ́sọ̀ wá bá wọnú kíní wọnú kòtò ẹ̀dá kòtò tó lọ́wọ́ bá wa ìbáàdà ìmọ̀jọ sọ wa o àmọ́jọ́ tí ó yá o ẹlòmíì ti gbà wẹ́ tiẹ̀ tán ẹlòmíì ti kírun léyà tiẹ̀ tán ẹ kàn mọ́ bọ́ àwọn yẹn ń kú àwọn yẹn ń kú náà ni ọ bá wa lógìgì ni ọlọ́run lọ́mọjọ́ tó bẹ ní kọ̀ọ̀kan wa náà kọ́ lọ́mọjọ́ tó yà fún wa nísìn ọlọ́run wa yakin ọlọ́run yẹn máa sin lọ́wọ́ bá títí tí kò fi dé tí àmọ́ tí kò bá ti dé ọmọ kírun márùn lásìkò rẹ̀ ọmọ sàṣìkárù láàárọ̀ nírọ̀lẹ́ àṣẹ ọlọ́ni o ọlọ́ni ẹ dárúkọ mi ẹlẹ́dẹ̀ẹ́ amọ̀nà òzúkúrò láha díkìrọ̀ kẹfìrà ẹ máa ṣe síkiri wasabihu bukratan wa asila ẹ máa sàṣìkárù láàárọ̀ ẹ máa ṣe rọ̀lẹ́ àwọn súnfí kò ní síkiri o àwa gangala ní síkiri afdalu zikiri la ilaha illallah tó ti jí lóru tó sàlùwàlá tán tó ṣanáfìlà tán jókòlẹ̀ wọ́n ní la ilaha illallah la ilaha illallah la ilaha illallah bẹ́ẹ̀ gbọ́n sẹ́jú ó tún padà ó tún astaghfirullah wa atubu ilayhi astaghfirullah wa atubu ilayhi astaghfirullah ó tún wí bẹ́ẹ̀ gbọ́n sẹ́jú ó tún bẹ̀rẹ̀ allahumma salli ala muhammad wa sallim allahumma salli ala muhammad wa sallim lẹ́yìn náà kò sàdúrà fúnra rẹ̀ sàdúrà fún àwọn òbí ẹ̀ sàdúrà fún àwọn afá rẹ̀ sàdúrà fún orílẹ̀-èdè ó kì í wítìrí lákàyọ̀ kan ló fi parí ẹ̀ ọba wa kì í tán ọwà tẹ́wọ́ ọ̀sàdúrà wọ́n wá pèrún bọ́ ní lérí awọ ṣẹlẹ̀ lásìkò tá ń lò lọ́wọ́ yìí kò sí àlájọ dásọ̀rùn mọ́ pẹ̀lú wàhálà tá ń ṣe kíni tá ń ṣe kátó jẹ kátó mu àbíkọ́ wásìkò kan lóru tó dájọ́ ẹ̀sìn nìkan ni ó kù fún ọlọ́run nígbà tí mọ́tò rẹ̀ ọba wúlò fún ọmọ nígbà tí gbogbo ilé tọkọ máńsàn yẹn ọba wúlò mọ́ ìyàwó àtẹbí àtọmọ àti fámìlì àti iléeṣẹ́ fún ṣàǹfààní mọ́ ẹ̀sìn nìkan lókùn tó mọ̀ mú lọ́rùn ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa ẹ di kátàrà bo ẹ̀sìn wa ẹ má jẹ́ oṣù wa ṣètọ́nà ọmọ wa bá ọ pé àwọn tó ti ń kíbọ̀ látijọ́ yìí ó ti tó yálàgbájá gan tí ò kí ń kọ́ nígbà àwọn nígbà tí ìwọ ń sá fún náà kí ló wọn wá wọ̀ ń tàn ni o yá wọn sọ fẹ́ lómi àbí wọn ń borí kò nídìí ẹ̀ kò nídìí kọ́ sàdúà nígbà tó ti ń borí yá wọn sì ní ìgbà àṣẹ bí ìwọ ṣe sàrà kò nídìí kó borí mọ́ ẹni lé ní ọ̀ <laughs> àṣetán yóò máa wá máa fìyàn lọ́kàn balẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan yóò máa dáyàjá yẹn lẹ́gbẹ̀ẹ́ kan nítorí wà ní islam kí ó dúkọ̀ ló fi sílímì kààfà ọlọ́run ní ẹwọ́ ní islam pátápátá gbogbo ẹni kẹ́ máa ṣe kí ni wọ́n pè ní ìbáàdà àlẹ́ ìbáàdà tó ismu jami'u li kulli ma yuhibbu Allahu wa yarda gbogbo tọ́lọ̀ bá ti ní a máa ṣe tọ́wọ́ ní Kùránì wọ́n pè ní ìbáàdà sọlá irun àwẹ̀ monday thursday àbí thirteen fourteen fifteen oṣù ojú ọ̀run rọ́jú mọ́ pé ó ti rẹ̀ ọ́ torí ọmọ bóyá oṣù náà ni lóṣù tó lògbẹ̀yìn ẹ̀yọ́ máa ya bàbá ọ̀rẹ́ bàbá tó dìkọ́lẹ̀ bàbá bíríkìlẹ̀ kọ́lọ̀ máa gbàgbọ́ wọn àwọn àti bàbá yìí ọmọ wa lè kéwú wọ́n ṣe irun funfun yẹn náà ọmọ wa kéwú ọwọ́ di ọ̀sán ọjọ́ jímọ̀ bí aago mọ́kànlá mẹ́wàá wọ́n jọ ń ka tírà tí wọ́n kà ní ilé kéwú lọ́sẹ̀ tó bàbá ní àwọn lọlẹ̀ múra jímọ̀ kí àwọn bàbá wa yìí kán wá gbé àwọn wípé àwọn ti wẹ̀ tán àti bàbá ọwẹ̀ tán bàbá sàlùwàlá bàbá wọṣọ ó jòkó lórí bẹ́ẹ̀dì ni bàbá bá kú àwọn kan wọn tẹ pínpín wọn gbọ́ àbí bàbá ti lọ ní jímọ̀ níbẹ̀ yàwọn òdòdó àwọn ọmọ àwọn wá jímọ̀ wọn kí jímọ̀ táwọn wo sáfún mọ́ṣáláṣí bàbá dàjà lọ gẹ́gẹ́ bẹ́sẹ̀ wọn jọ máa ń rìn wọn ò rí bàbá ẹ bá gbọ́ kọ́ọ̀lù wọ́n ní bàbá dákẹ́ wọ́n ní bàbá dákẹ́ lẹ́yìn wákàtí méjì sísì ẹni táwọn ọjọ́ kéwù sí bó ṣe bá bàbá wọn bí ó ṣe bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wọn náà ní ẹ̀jẹ̀ máa náà fi ní yọ̀dà kó tètè túbá kú níbi kíní níbi kọ́ ọmọ wíṣítì ọjọ́ ayé ẹ ìbádà mẹ́hẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ha ti wá oyè fóònù wọn tẹ o ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó wa fóònù wọn tẹ o wọ́n pẹ́ lérí àwọn tí wọ́n wo fíìmù àwọn àwọn tí wọ́n wo tiktok àwọn tí wọ́n wo facebook ọjà àgbálá ayé tọ́jẹ́ pé èèyàn lè ná tán sí ìjáde láyé wọ́n bá ti ń wò kàn ní mí ò tún máa dé wọ́n bá ti ń wò kàn ní mí ò tún máa sí ọwọ́ wo gbogbo ẹ̀ náà fa títí kọ̀ wá sí pìrìsẹ́ǹtì lọ́rùn òfò lánì ọlọ́mọsà sọ ní kọ̀ọ̀kan wa ẹ̀jẹ̀ amójútó ìbádà ọlọ́run ọba ká mọ̀ pé ìbádà nìkan ni ó kù fún wa ẹlẹ́ẹ̀kejì nìyẹn nínú àwọn kan tí a dúró lérí ẹ̀ súnà tọ́wá ti fi ṣe ìbádà kan béèrè pé sáà nábì ṣe alákọ̀ọ́kọ́ ni ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ọ̀nà wo là nábì ṣe kíni ẹ̀hẹ̀ tọ́ni má gbàgbé ọ̀nà yẹn o tọ́wá lè gbàgbé ọ̀nà owó kò sọ́wọ́ àwọn oníṣáwí tani láàyìnlá háyìnlá láàyìnlá háyìnlá láàyìnlá háyìnlá aláha aláha alá yahuwa yahuwa huwa huwa huwa huwa yahu sọ̀rọ̀ pé àwọn náà ń pè kankan ìwọ wá kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn wọ́n rò pé wọ́n ṣe kí ni jàmbá ó rò pé ni wọ́n ṣẹ̀sìn lọ́ba jòkó tí wọ́n lẹ́bà wọn wí gún wí adébísí láyé lẹ́la bàdàbí ṣe ẹ̀yìn sọ́nà tó adébísí gbàṣẹ́ nìyẹn tó ibi tó ti jábọ́ nìyẹn tó dá níbi ni èmi ni wọ́n ní kẹtẹ̀lé sọ́lù kàmọ́ra ayé tó mọ́ ní òsọ́lì bí ń ṣe kírun gẹ́lẹ́ ní kẹ́kì adébísí dẹ́ fún wa síkìrì adébísí kí ṣe ẹ̀ka ní kí ni wọ́n máa gbéyàn kí wọ́n máa ṣubú lulẹ̀ láì ṣe ṣẹlẹ̀ ẹ̀sìn yẹn ń bùkátà gbọ́yé ìdíkílẹ̀ ìwé tẹ̀ fi ń ṣubú lulẹ̀ wọ́n dákú lọ́wọ́ pẹ́ẹ́dá àwọn kan bẹ táwọn máa ń gbómi káàkiri àdúgbò gbogbo láǹbẹ́ máa ń wo kàtàkà àwọn atọ́gún àwọn olómi àwọn ìjọ olómi lọ́lẹ̀ kú ònújọ olómi àwọn arúkẹ́jì káàkiri ìyẹn talẹ̀ báyìí lọ́wọ́ ẹ̀ lọ́lẹ̀ bá lọ́wọ́ ẹ̀ torí ìṣòro oṣù dàdàkúdà wọ́n wọ́n sọ fún káàkiri ìṣẹ̀lẹ̀ ẹ máa sọ̀rọ̀ ẹ máa rò pé àbá àwọn kérúbù ni wọ́n ń ṣe ìtanijí létà rẹ̀ bá wá tètè dáadáa rẹ̀ wá rí pé àwọn ara wa náà ni ọlọ́wọ́ ah tó bẹ́ẹ̀ sìn ó ẹ má jà kó sí inú bandage o ẹnìkan ní kò lè jọyìn jọ kan àníkọ wádìí ẹ̀sìn rẹ̀ kọ́ máa ṣe máa dá sí báyìí bá láwọn òṣèlú máa dá kan rẹ̀ sínú yàrá anábì nígbà kan bọ̀ tí gbogbo kan dàrú ẹnìkan kan yín tẹ́wádé pé wọn ò sì ìbádà ládùúgbò yín máa kó lọ bòmíì tí wọn bá ṣe ń lu ẹ̀ máa kókó lù tọ́ba pé abẹ́ igi kan lọ́yẹ kọ́ lè sá sí kọ́ máa jẹun kọ́ máa dáko mẹ́ jòkó síbẹ̀ kọ́ máa ṣèbádà rẹ̀ níwọ̀n nìkan tí ọba sẹ́ni kankan tó tẹ̀lé mọ́tọ́ dé pé ìlànà èṣù ní kálukú ṣe kíni ní kálukú rìn torí wọn nìkan lọ́jàbọ̀ fọlọ́ lẹ́yìn náà ìbáàdà tó fẹ́ ṣe jọ́jẹ́ torí ọlọ́run ọ̀pọ̀ wa aláǹsẹ̀ ìbáàdà àmọ́pọ̀lọpọ̀ rẹ̀ àwọn ìbáàdà tó ní bùkátà sí kálọ̀lẹ̀ gbàgbọ́ yẹ ni ẹlòmíràn ti ṣe ń kírun yẹ torí pé bàbá rẹ̀ ń kí lọ́jọ́ máa ṣe kíni ìjọba kí ọlọ́run nígbàrú ẹ̀ alálìláhi dínú kọ́lẹ̀s ọlọ́run ní ẹ̀sìn téèyàn bá ṣe ń torí ọlọ́run lòun máa ń gbà ọwọ́n pariwo lórun ọlọ́run dárúkọ ọlọ́run gbogbo aládùúgbò ojú wọn sùn sọmọ pé wọn náà máa gbèsè àwọn aládùúgbò tó ti pariwo àwọn náà sì kí ẹ láàárọ̀ ah, wọn ni ẹ kú àìsùn wọn náà sọ pé alhamdulillah gbogbo yín lásàdúrà fún <laughs> ṣé ẹ̀sìn tó fẹ́ gbé déwájú ọlọ́run yẹn ọ̀kan náà àwọn sálàmù sálẹ̀ ó ní ìyàwó rẹ̀ ìyàwó rẹ̀ sẹ́ wọ́n ní ẹni dáwì Dawud bùnú hindi kọ́ wọ́n lọ́gbọ́ àwẹ̀ lamisi àti Monday ní forty kini forty forty years ìyàwó rẹ̀ òsì mà láàárọ̀ alamisa àti Monday yóò gbóúnjẹ dání kóun lọ bí iṣẹ́ tó bá dójú ọ̀nà yóò fi ṣe sàrà tó bá débi iṣẹ́ àwọn arábíṣẹ́ rò kó ti jẹun ní nílé ọwá síbẹ̀ nígbà ogun ìyàwó rẹ̀ ní à ah, gbogbo bàdà lọ́rọ̀ ọlọ́run àmọ́ tá a wẹ̀ yẹn àbádà ọ̀dà òde gbà ó alamisa <laughs> ti máa ń dé àwọn arún oúnjẹ lọ ni èmi náà ní dáná fún ló sì gbé lọ bàbá ti máa ń gbóúnjẹ fún òun ọwọ́ dà lámísì kọ̀lẹ́ ní gbóúnjẹ wá nígbà tí dàwúdù kú dàwúdù kú ọ̀sẹ̀ tó tẹ̀lé alamísì rẹ̀ bàbá ti ń gbóúnjẹ òróúnjẹ ó di ọmọ ń dè kọ̀lóúnjẹ lọ́ba tọpasẹ̀ rẹ̀ lọ títí tó fi délé wọn bàbá àdáwòdù tọ́wà mi wọ́n ní àwọn àdáwòdù kù ah olóhùn ah, mọ̀ pé bí ọba tíráfù ajẹ́ pé kankan ṣẹlẹ̀ ni kò lè má gbé oúnjẹ fóun ní gbogbo àárọ̀ alábísí àtàárọ̀ mọ́ndé ó fi ìjọsìn yẹn pamọ́ fún ìyàwó rẹ̀ tó wà nílé wọ́n láwọn ẹni rẹ̀ wọ́n sì dìde lóru lẹ́yìn gbà táwọn àtìyàwó wọn níwájú yẹn náfìlà tán tí wọ́n ti di pé ìyàwó wọn sùn wọ́n wá yọ kẹ́lẹ́kẹ́lẹ́ bí obìnrin sì máa ń yọ kẹ́lẹ́kẹ́lẹ́ fọ́ọ̀mù rẹ̀ tí ó fẹ́ kó jí yóò wá lọ lè dáná fìlà mí yàn lọ́tọ̀ torí ẹ̀rù ń bà pé èyí tó ń yàn yìí ṣèṣe pé torí ìyàwó wọn ló ń ṣe kínní ló ń fi yàn báwọn ẹni eré ṣe ń ṣe nìyẹn ẹ̀rù ń bà wọ́n ọ̀kan náà àwọn ẹni ló ní ẹ máa ṣiṣẹ́ kọ̀rọ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tà ń ṣe ń tà yìí àṣetáni òjì ó ní tẹ́wọ́gbà o afáàtì ń ka kúránì wa ní ẹlòmí ó kírun yóò farabalẹ̀ kí tó bá jẹ́ onìkan nu yàrá ọ̀tọ̀ níbi tí ń kí o ọ bá ṣètò ń jà ní o pé èmi o èmi o ò lè tì mí kí n ṣe nǹkan torí rẹ àbí torí ẹnìkan torí ọlọ́ni kò lè bá ní tẹ̀wọ́gbà ẹdín bó ṣe fi ẹlẹ́ẹ̀kẹta nítorí àsìkò wa ẹlẹ́ẹ̀kẹta ní àsàbàtò alàlẹ́ àkàlà àkàlà ká dúró lérí ọmọlúwàbí àwọn èèyàn lákèdà àwọn èèyàn ṣe ìbáadà tó bá di abala ọmọlúwàbí ẹmọdẹ́gbẹ̀lẹ̀ ọmọlúwàbí sọ ibùdó mọ̀rọ̀ à afáàyẹ bí bá ti ń bínú tẹ́ bá ti bẹ̀ẹ́ ó ti tán nú ẹ̀ ọmọlúwàbí nìyẹn àmọ́ kò ní tán kò ní tán ẹsẹ̀ ti yẹ̀ ànábì ń tẹ̀lé tó mùsùlùmù wá ó sọ fún wa yí pé ìwà ìwà ìwà ó ìwà wa ẹ̀dẹ́kùnrin já lọ́lẹ̀ mójútó gbogbo àwọn tá a jẹ́ lẹ́ha tá a jẹ́ obìnrin mùsùlùmí gbogbo àwọn brothers gbogbo àwọn tá a jẹ́ alájí alájá gbogbo àwọn afáà ẹjá lè tún àwa ṣe àwa mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ wa ìwà wọ̀ dá o ìwà wọ̀ dá o ẹjá máa bára wa ṣe nítorí ọlọ́run káàmà máa bára wa ṣe nítorí ọ̀rọ̀ ayé ká sì máa wòra wa ràn ká máa pẹ́ra wa sákèésí ká máa ṣègbéraga ká máa jọra wa lójú ká máa bẹ̀rù kí lọ́lọ́run kọ fún wa nínú kádàrá tí ń bẹ lọ́jọ́ ọ̀la tá a mọ̀ kádàrá ń bẹ wájú fa ká wà họ́mbù ọmọ tẹ̀rí bá fáwọn èèyàn ká máa ṣe dáadáa ká lóòótọ́ tó máa fowó ṣe wa lọ́dọ̀ owó ìrìn ká dá padà fẹ́ni tó ní bó ṣe fi ṣe wa lọ́dọ̀ eléyìí ni ọmọ gbé bíútì ìmánì àti ìbáàdà jáde sórí tí ìwà rẹ̀ ọba ti da ìmánì tó ló ní kò válù àwọn èèyàn ò ní gbẹ̀sìn lọ́wọ́ rẹ̀ sórí tí ìbádà rẹ bá dáa àmọ́ ò ṣe é bá lò àwọn èèyàn tí wọ́n bá ti fẹ́ kọlù ọ́ ẹ̀rọ máa bà wọ́n alimuslimu mọ̀nsẹ́lì mọ̀nìmùsùlùmí náà mí lisanihi wọ̀yẹ̀dì anábìyí ni mùsùlùmí gidi tí ń ṣẹ̀sìn òun náà lẹ́ni tó pé àwọn èèyàn bọ́ kù níbi aburú rẹ̀ kò ní fọwọ́ bà jẹ́ kò ní fẹnu bà jẹ́ à ń sọ̀rọ̀ ẹ̀yìn àjòkólẹ̀ báyìí lágbájá wọ́n tó bá yọ lókèrè wọn ní dáúdù tó bá lọ sọ àwọn adákin nílẹ̀ yẹ̀yẹ́ mọ́dáyẹ̀yẹ́ ọmọ ìyá rẹ̀ lè máa kọ́dẹ̀ tó jẹ́ kèfèrí tí ọbọ̀ sẹ̀sìn rẹ tó jẹ́ níbò rẹ ọmọ ṣe dáadáa sí àfáwà sáhálù nínú àwọn ẹni rẹ yahudi tó bá ti yàgbẹ́ tán lágo mẹ́rin àbọ̀ yóò sì gbé sójú ọ̀nà àfáà sáhálù àfáà sáhálù àfáà sáhálù wá ní níbọ̀ mi ẹni ìrànlẹ́rù yóò sì bá gbé yọ̀bàdánù ọwọ́ ti bẹ́ẹ̀ fatiti nígbà tó wá rẹ̀ àfà àfà wò pé ó ṣeéṣe kọ́ jẹ́ àárẹ̀ ọlọ́jọ́ àfà nìkan pè yahudi wá wọ́n wá pè yahudi dé ó ní ọmọ máa ń gbé gbọ̀nsẹ̀ síbí yahudi ní mọ̀mọ́ pé wọn náà lọ́ máa ń gbé ó ní bẹ́ẹ̀ ni ebi wọ̀ lọ́ máa ń gbé ó lóun náà òun mọ̀ ó ní ìpè ìgbé mọ́ àmọ́ àárẹ̀ ti dé ìtẹ́mi ń ṣe yìí àwọn lómi lè wá padà gbénu léyìí tí mo nílé ṣe mọ́ kọ́mọ̀ àdìpẹ́ ẹ̀ máa ṣe kíni ẹ̀ máa wá jà anábì ọ̀fẹ́ kí nébọ̀ máa jà ní fi wá ń sàsọ́lẹ̀ fún ọ pé kọ́ ọmọ gbèsè bẹ̀ mọ́ kápẹ́ ẹ̀mí bá sì ń bẹ tó bá pé dáadáa tó fẹ́ kí máa ṣe sẹ́nu ní ìmọ̀ bọ̀ gbé. yahudi yẹn ni mani alama hada al-khulq ìwà farada báyìí talọ́kọ̀ ó ní muhammadu rasulillahi sallallahu alaihi wa sallam anábì ni mazara hatta dhanantu annahu sayuwarrithu anabi ni jibril ọwọ́ bá mi ni wọ́n ń sọ̀rọ̀ fún mi pé alájọgbé alájọgbé níbọ̀ níbọ̀ rẹ̀ níbọ̀ rẹ̀ ṣe báyìí ṣe báyìí ṣe báyìí ṣe báyìí gbogbo nǹkan ló ní kàn wọ́n fún ọjọ́ mùsùlùmí ṣe dáadáa sí ọ ọjọ́ kírísítẹ́nù ṣe dáadáa sí ọ ní ń bọ́gi máa wo gidi ń bọ́ mọ́ máa ṣe dáadáa sí torí pọ́jọ́ níbọ̀ rẹ̀ ẹ̀sìn rẹ̀ ní kàn wọ́n bá sìn. ó ní títí tí mo fi rò pé yóò sọ pé kí wọ́n pin nínú ogún mi ànábì ní àmọ́ kọ̀ padà mẹ́nu bà ogún mi mọ́ àmọ́ gbogbo tí mo nílé ayé ló ní kí n pín fún bẹ́ẹ̀ tí máa ń jẹ kó náà máa ń jẹ tọ́ba rẹ̀ kí gbàgbọ́ rẹ̀ mi náà kí máa fún lóògùn kí máa fún lóògùn gbogbo ẹ̀sìn tó kọ́ máa sìn tọ́ba tó jẹ́ bí neighbor ó tún jẹ́ bí ìwọ̀dì méjì lọ́rùn ẹ̀ látara bẹ́ẹ̀ yahudi yẹn bá ní ashadu an la bó ti gba ìsìláàmù yẹn jẹma àfa kọ̀nfàtìyàn sínú ìsìláàmù látara àfaradà ẹ̀dá kan tó tọ́lọ́wọ́n bá wa níbọ̀ rẹ̀ ọgbọ́dọ̀ bá jà

tààlà àwọn bá ti ànábì ní lẹ́sọ̀lẹ̀ wá sílù bílẹ̀ mọ̀káfì ànábì ní gbogbo ẹni tọ́jẹ́ pé ẹni bá ṣe dáadáa sí ni ẹbí nìkan lòun máa ṣe dáadáa sí ànábì ní kò sókun ẹbí pọ̀ ànábì náà wá sílù mọ̀nkọ́tì àròhìmọ́hù wá sọ̀làhà ẹni tí sókun ẹbí pọ̀ òun náà lẹ́ni tọ́jẹ́ pé ẹni tí ò ṣe dáadáa sí nínú ẹbí yóò máa ṣe dáadáa sí bí ṣe ń ṣe dáadáa sí ẹni tí ń ṣe dáadáa sí ẹgbẹ́ yorùbá yóò máa ẹni tí ì òun mọ̀ sí dáadáa sí ànábì lẹ́yìn gangan ní sọkùn ẹbí kìí ṣẹni tó di pé ọkùnrin sí méjì èyàn tí ó rí èyàn tó wà èyàn tí ń sànú èyàn tí ń ṣáájú rẹ̀ tó wà bìjọ rẹ̀ nìkan lòun náà ń ṣe dáadáa sí ẹni tí ó bá ṣe dáadáa sí òun náà sọ pé rọ ẹbí tí ó bá wà mí èmi náà wà <laughs> ẹbí tó wà pa mí èmi náà pàdé ànábì eléyàn ò ṣe kí ni kò sókun ẹbí papọ̀ ìwà dáadáa ẹ̀dákun àwọn tájọ ń da owó papọ̀ ibi adé yẹn ah, nǹkan ńlá nù àwọn àtàjọ ń da owó papọ̀ láti fi ṣòwò ọ̀pọ̀lọpọ̀ wa ẹsẹ̀ wa ń yẹ ẹsẹ̀ ń yẹ o ẹsẹ̀ ń yẹ o Ànábì ní gbogbo ọjọ́ kọ̀ọ̀kan li kulli ummatin fìtìnà gbogbo ọjọ́ kọ̀ọ̀kan ló ní fìtìnà tọ́lọ́wọ́n bá aláàfin jàrábà wọn wọ́n fìtìnà tó ummati al-mal Ànábì ní fìtìnà jọ mi Ànábì ibi owó lọ́lọ́run fi sí ibi owó wà tọ̀rẹ́ tẹ́ jọ ń sọ̀rẹ́ bọ̀ láti donkey years tẹ́bá sì lẹ́ẹ̀fì yẹn jọ̀sẹ̀ business gbàtẹ́ bá fi parí business yẹn ẹ ti tutọ́ sọ̀rọ̀ yín lójú irú Islam wo ni ẹ kéyìn sì gbowó jọ lọ́wọ́ àwọn èèyàn ẹ wá invest ẹ wá invest ẹ wá invest àwọn yẹn sì ń kówó lẹ̀ torí pé brọ́dà mùsùlùmí nìkan kó owó wa ìfọkànbalẹ̀ ni pé ah mùsùlùmí ò ní jàǹbá wa ọwọ́ gbowó já gbowó lọ sórí o ti dọ̀tí islam islam kò sí dọ̀tí ara rẹ ló sí kíní iná lọ dọ̀tí ẹ dákun ẹ má jẹsẹ̀ wọ́ yẹ bọ́ bá lù yẹn jìbìtì ọ wọ̀ ọ́nà lọ́rùn bọ́ bá ti lọ nìkan jìbìtì tó gbówó rẹ lọ sórí owó yẹn ní fi lónìí náà fi ń sẹ̀mí ẹni bá yá yẹn lọ́wọ́ sí ojú lọ yá yẹn nígbà tí yẹn bá yọ ojú yẹn léyàn lọ́wọ́ tọ́ọ̀ tọ́ọ̀ bá ti fẹ́ sọ ó sínú òkùnkùn alẹ́ kọ́ ya tètè dá ojú yẹn padà fún láì ṣe bẹ́ẹ̀ kò ní máa ti ń ṣe má wọ́n gbé owó ẹlòmíì kò sí ní rí náà ẹlòmíì àwọn yóò lu jìbìtì kò sí nílé rìn mọ́ yóò sì ní high blood pressure ìgbà tó bá ti di lẹ́yìn oṣù kan yóò ti ní heart attack àbí kó ti ní stroke owó lè pààyàn owó àlàlíyàn ọgbà ó lè pa ọlọ́run ní wàlá tákùlà mọ́ àlọ́kùn bẹ́ẹ̀ nàkùn bẹ̀rẹ̀ bọ́ọ̀tì ọlọ́run ní ẹ̀ mọ́mọ́ jíyan owó ara yín ilẹ̀ àǹtẹ̀kùn náà ti jára owó ní kẹjọ́ sí àǹtàrọ́dì mínkùn kọjá pé òwò tẹ̀ ń ṣe yẹn láàrin ara yín ẹjọ́ yọnu sí tẹ̀jọ́ ń ta tẹ̀jọ́ ń rà ọwọ́ ní wàlá takàtòlú àfúsàkùn ẹ má para yín nítorí owó ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa ẹ já lọ lè yí padà bọ́ bá gbówó lówó lọ́rùn àwẹ̀ rẹ ìrun rẹ inú gbọ̀n rẹ tọ́ dásí tọ́yẹ́kọ́ gbaládà rẹ ṣòkòtò rẹ tí ọ̀balẹ̀ tọ́yẹ́kọ́ gbaládà ẹ̀ tàájúdí rẹ ramadan rẹ ájì rẹ bọ́ bá ṣe lu jìbìtì tó bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe fa àwọn ìjọsìn tó nípa tó nínú fáìlì rẹ̀ àtẹ̀dẹ̀rú nàmọ̀lẹ́mọ́fìlẹ̀sì ànábì ni ẹ bá dọ̀run ẹ̀rẹ́ ni tọ́jẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ bàjẹ́ ọ̀rọ̀ rẹ̀ dàrú ẹni tọ́jẹ́ pé alimoflis kò sí ó rò pé nǹkan bẹ́lẹ̀ àmọ́ kò sí nǹkan kan lẹ̀ òun náà lẹni tí ọgbà owó yàn tí wọ́n sọ̀rọ̀ kan ni wọ́n ní kọ́ni ṣàtà mahada ẹni tí ń ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn ọ̀dá olójú tó fi jẹ́ pé tẹ́ bá ti ń sọ̀rọ̀ ẹnìkan dákun tọmọ ìyá mi tọ́ ọba ti ní màá ń pa ìdákẹ́ torí pé tọ́ ọba ti lè sọ tí wọ́n náà mọ̀ pé kò rí bẹ́ẹ̀ tí ò padà wá rí bẹ́ẹ̀ lóòótọ́ tó bá ti jáde kìí àmà nínú sẹ́rẹ̀ yẹn wọ́n ti mú fọ́tọ̀ ẹlòmíì nìkan kírun gbà wẹ̀ ni ẹjọ́ ti ń rò yẹn àwọn míì ní támákì wọ́n ní ibi wọ́n máa ń péjọ sí tí wọ́n ti máa ń sọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn ẹlòmíì lè rí wásaapù tiẹ̀ group ibẹ̀ ní ó ti bàtẹ̀yàn jẹ́ yọ bọ́sọ kó lára àwọn èèyàn kọ́dà wọn tún bá dọ́dọ̀ àwọn afá àwọn fẹ́sìn afá tó ń ṣe wàhálà fẹ́sìn tọ́wọ́ ṣe mistake kan ìpè sákèsì wọ́n bá bẹ̀rẹ̀ sí dáyẹ̀yẹ lẹ́lẹ̀ tòun ti wàhálà tó ṣe tójú rẹ ti fẹ́ fọ́ ti gbogbo irun dúdú ti fẹ́ dẹrun funfun tẹ́yìn rẹ ti fẹ́ tẹ̀ yìí kẹsẹ̀ wo máa lágbó ṣe ń ṣe wàhálà fẹ́sìn àwọn mistake tó ṣe yìí ẹja lọ lè pè sákèsì tájọ́ wá pé yìí tó ṣe ẹ̀mọ́ ọwọ́ tó ń mẹsẹ̀ ọkàn yanu kò sì sọ̀rọ̀ Alikalima alikalima gbólóhùn ẹ̀yọ̀ kan péré ó lè sọ̀yàn sínú jáà náà lọ ẹja ẹja máa tá a máa wí tá a máa sọ kọ́lọ́mọ́ sì wá ní olórí burúkú o àtìsàbátú eré alẹ́sọ́bùrì ánìlmáṣẹ́yà kádó déédé eré kásẹ̀ sùúrù fún àtiṣe ọlọ́run ẹ̀ṣẹ̀ ó ti wà available báyìí gbogbo ẹ̀ tó bá ti ṣe tán especially ẹni tó bá ti lówó lọ́wọ́ tó bá ti lówó lọ́wọ́ àyè wà fún láti mutí tó ti lówó lọ́wọ́ ṣìnà wà available anytime anytime tó bá ti ṣe kọ́lá kò nídìí kan jáde ilé tó ń fi wá bá ọ níbi iṣẹ́ wọ́n máa fà ọ́ ládùúgbò oyè ọmọ rí i pé ẹ̀dákun àwàdà burúkú ni arábìnrin bá mi ń kí ni tó máa gbó wọ́n àwọn yẹn wọ́n fẹ́ ṣe ṣìnà nì àwọn obìnrin ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ni wọ́n máa wò wá Kama wo kama kámọ̀ jẹ́ sí ọyẹ́ ẹ̀ṣẹ́ ti wà available fẹ́ni tó bá fẹ́ ṣe kí ni tó bá fẹ́ ṣe. ìṣẹ́jú mélòó lè fi dolórí ibú jàmá àwọn ọ̀rẹ́ tó ń bá rìn tó ti mọ̀ pé ẹni iná ni wọ́n mọ̀ ṣe kí ni wọ́n bá wọn rìn mọ́ ọ̀rẹ́ máa ń sọ̀yìn dolórí burúkú ẹ dákun owó èlé owó èlé owó èlé owó èlé ẹsẹ̀ ń yẹ o àwọn èèyàn ń gbọ́ pé ọlọ́run lóhun ọbẹ̀ ní tí bá ń já owó èlé jagun fàyẹ́ lámútọ́fà àló fáàzànú bẹ̀ harbin mínàlá wọ̀rọ̀sọ́lẹ̀ gbàdán bí bẹ láyé àwọn wájú ọ̀sán náà bí láyé mọ́sí ọlọ́run nìkan lókùn tí ó bá jagun wọ́n lọ́wọ́ bá yàn jagun èèyàn sì ṣetán pé òun rẹ́dì ọwọ́ nítorí pé kò sówó tó fi tajà nígbà àwọn ọlọ́run ọbọ̀ ọjà tó bá ti gbowó èlé tán ṣé èrè nìyọ́ abóṣìyàn lọ́wọ́ ní matagun bí wọ́n ní wọ́n máa ti tọ́lẹ̀tì máa wọn kan ni wọ́n ní wọ́n ti tọ́lẹ̀tì máa wọn wọ́n padì lọ́kẹ̀ ẹ̀hẹ̀n wọ́n jù sínú ọ̀run yóò máa wá sẹ́gun ní tọ́lẹ̀tì wọ́n wá gbé fóònù fún kó pe àwọn ẹbí ẹ̀ kan lè sanwó sí báńkì àwọn náà ti ní ẹ̀hẹ̀n pírísìn yàdì ti tiwọn lọ́tọ̀ ẹni tọ́lọ̀ ń bá jagun bí wọ́n sì ní tiwọn ní tọ́lẹ̀tì bàbá tó tiẹ̀ ọ́ tọ́ padì yẹn gan òun gan fún rẹ̀ ogun ti dé bọ́lá wọn bá wá jagun ní kò ní máa ṣiṣẹ́ yẹn yọ pa owó yẹn yọ pa owó yọ pa owó yẹn ju àmọ́ kò ní wúlò fún gbẹ̀yà yẹ torí pé ìmọ̀ yáwó èlé ìmọ̀ afárá ní tálíkà ni ọ̀yá one fifty oníkó fi san one fifty five five thousand tó wà lérí ẹ̀ ìnira ni ẹ wọ ara tí ń ní àwọn èèyàn jẹ̀mọ́ ẹni tí ó yá yẹn lówó èlé òun ti máa jáde yóò ti máa jẹ yóò ti máa jẹ tọ́kì yóò ti máa jẹ láìsí yóò máa jẹ yán yóò máa jẹ ẹ̀fọ́ ẹni tí ń làágùn kan ò tí ì rí nǹkan kan jẹ òun sì máa jèrè lọ èrè kí sì ń jẹ jàmá ìyá ní sekínì torí àjẹbọ̀ ń bọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ta tẹ́tẹ́ wọ́n làwọn ètò máa rọ́ọ̀lọ̀ ní tẹ́tẹ́ máa wọn ta ọlọ́run ti ní ríjú sómìnà àmọ́lẹ̀ ṣètọ́n iná mọ̀lẹ́ hamuru wọlé mẹ́sìr ọlọ́run ní tẹ́tẹ́ àtọ́tí ọlọ́run bá ní iṣẹ́ sùn ni fájítẹ̀ níbu ẹ jìnà kú ọmọbẹ má bá wọn ta tẹ́tẹ́ làálà kún tó fúnlẹ̀ wù ní kẹ́lẹ́ ṣe kíni kẹ́lẹ́ rèrè jẹ kíni ìdàkejì ọ̀rọ̀ yẹ tẹ́ bá jẹ láyé àti lọ́rùn ẹ máa ṣe kíni ẹ máa mutí ẹ sì máa ta tẹ́tẹ́ wọláhì wọn làwọn afa ń ta tẹ́tẹ́ láwùjọ wa afa yóò dìde lé sùgbọ́n lè ta tẹ́tẹ́ sọ ẹ̀dá kun sáfà nìyẹn àbí òjíṣẹ́ sùn sọ̀bọ̀ kí bó ṣe lọ yẹn àìmọye àwọn yẹn ló ti ló ti kí ló ti confuse bí wọn làwọn afa náà ń ta wọn ní sàásì náà ń ta tẹ́tẹ́ yín máa ń sọ yẹn dolo sí ni o o lè ta lé ní kó rí ten thousand one thousand ló sì fi lẹ̀ láàárọ̀ tọ́ba padà yá ọ̀tà ó ní hundred thousand ó one million ó fi bẹ̀rẹ̀ sáìtì ó fi bẹ̀rẹ̀ ilé tọ́ba padà yá ó tún tà míì oyé ó fi one million ta ó rí three million ọbẹ̀ ó parí ilé rẹ̀ lẹ́yìn náà ó fẹ́ yàwó ó bímọ níjẹ́ tọ́ba fi ten thousand ta oyé ẹ̀yọ́ máa yá mi ọ̀wọ́n ní rí kankan gbogbo owó tó ti pa láti ìbẹ̀rẹ̀ yẹn ọlọ́run gbà á bí ó gbà á ọlọ́run máa ń dẹ wọn ní iná lálá yóò lè zọ́ọ̀lì ọlọ́run máa dẹ́ni tí tó fi kó sínú wọn táàbù ẹ máa àwọn àgbẹ̀ tí wọ́n kó àgbàdo wọ́n rí pàkúté mọ́lẹ̀ wọ́n wá kó àgbàdo síbẹ̀ àṣà àti ibo ni wọ́n pa àwọn tí wọ́n máa ń àwọn ẹyẹ àwọn òròpá àgbàdo ni ń balẹ̀ jìgà báyìí yọ pàdé ni nítorí ọmọ sí fáwọn tẹ́tẹ́ nìyẹn tọ́ba wọ̀ tán yọ wá jẹ gbèsè débi pé yọ wá talé ìyàwó lọ ọmọ lọ yóò wá padà wá láàárẹ̀ yóò wá pokùnso yóò padà wá kú lọ́sẹ̀ wá lè wọ náà lọ. ọlọ́musa sọ wá ń bẹ̀ o ẹja kùránì yẹn ni ẹja gbé síwájú ká máa wò ká wò kùránì gangan ẹni tó sọ̀rọ̀ yẹn ni ká máa ṣekí mi ká máa wò tó ti ní ọ̀sán náà mi nǹkan ẹ má pọ̀ náà mẹ́mbẹ̀ má àṣà wa àtàwọn òyìnbó àwọn náà wà sọ fún wa pé ibi tọ́lọ̀ ní ọ̀sán náà mẹ́ ọ̀dá ṣekí ni ọ̀dá wà mẹ́ ẹ̀yẹ́ máa yá mi nínú ẹ̀sìn wa níparí ọ̀rọ̀ mi àtàbátú alẹ́lẹ́ àkìdárí alẹ́mọ́lìmá mo ti sọ díẹ̀ lẹ́ẹ̀kan òun náà ni kádúró tí ọlọ́run bá aláàbá dán wa wò ọlọ́run wàlá nàbẹ̀lú wà nàkùn ọlọ́run lóun ọ̀dàn gbogbo yín wò ẹ̀dàkùnrin tọ́lọ́run lóun ó ṣe yẹ ta ni ó sọ pé kọ́lọ́run mọ́ ṣe ó ní wàlá nàbẹ̀lú wà nàkùn bí ṣe yìí ọlọ́run tí ń náà ní fi dà ẹlẹ́bọ̀ àdúgbò tí wàá sún o òun kàn lálàá ni o mo lè mìíràn ńlá mìíràn ńlá mọ́sàn yẹn diṣẹ́ ìbáṣe ti láta yín kẹnu sẹ́gbẹ́ òsì yín ṣe ni a'udhu billahi minash shaitanir rajim a'udhu billahi minash shaitanir rajim a'udhu billahi minash shaitanir rajim lẹ́mẹ̀ta aláburúkútọ̀ ọláàni kò ní wá sí mọ̀sẹ́nu ayé rẹ̀ anábì lọ sọ bẹ́ẹ̀ anábì tó bá wájá sí ìdẹ́rùbà èṣù lásán ni wọ́n fẹ́ fi yẹ̀ ọ́ kú lójú ọ̀nà kẹ́rù lè máa bà ọ́ kó lè sákò ń bi dáadáa tó ṣe kí ni ipe àdáwà ah, yìí ti wá tó báyìí wà láyé burú ọlọ́mọdé wọ́n pa àyàn o ọlọ́mọdé wọ́n pa àyàn lọ́mọ o ọlọ́mọdé wọ́n pa àyàn yàwó ọlọ́mọdé wọ́n dán yín wò wọ́n dẹ́kun sí mi náà làmú wáàlì lẹ́ẹ̀ wọ́n máa gbowó ọlọ́run gbowó lọ́wọ́ ẹlòmíì torí pé ọlọ́run fẹ́ sún mọ́rẹ̀ ni ọlọ́run fẹ́ sún tọ̀hún mọ́rẹ̀ ló sì gbowó lọ́wọ́ ẹ̀ nígbà míì ọlọ́run rí díṣẹ́ fún yàn láwọn àsìkò kan owó ọmọ sáfẹ́rẹ́ kí ló dé ní ayé ní sẹ́ọ́ aláàtọ̀dá o ti promise pé òun sì nǹkan báyìí ó sì mọ dédí rẹ̀ nígbà wá dé ó ti mọ̀ pé tọ́ qadarullah ọmọ ṣàfà kọ́lọ́n fẹ́ ni ẹ abẹ́lẹ́ nínú àánú rẹ̀ kọ́lọ́n ṣàánú wa àwọn sábàbí tí ẹsẹ̀ ó fi dúró lórí kama sadua allahumma inni asaluka sabata fil amri wal azimata fil rushd anabi ama ṣe púpọ̀ ya muqallibal qulubi thabbit qalbi ala dinika anabi ama ṣe púpọ̀ umu salama ó ní anabi bati dodo mu báyìí ó ní anabi ní àdúà kan tó mo gbọ́ lẹ́nu yo kan kó tó jẹun yo kan má jẹnu ni ó tún jẹun tó tó má jẹnu wọ́n á gbé tí sí òun rí gbé ìdí máa ń wí ni pé yá muqallibal qulubi wọ́n lọ́wọ́ bá tó máa ń yí ọkàn sábẹ̀tì kọ́lì bí aládìník wọ́n sàfi ọkàn mi rinlẹ̀ sírí ẹ̀sìn méjì ọ yẹ tọkàn bá ti yẹ kí ni mo sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi tọkàn bá ti yẹ aláwùsẹ̀ kí ni aláwọ̀ yẹ ọkàn lọ́wọ́ mọ́sálásí ló fi wá tọkàn lọ́wọ́ lọ́wọ́ kírun mọ́ òní kí <laughs> tọkàn lọ́wọ́ lọ́wọ́ gbàgbẹ́ mọ́ òní gbà tọkàn lọ́wọ́ ní ọ̀dà òṣèṣúnàmà wàlá ìwòní se ẹlòmí òkè òun ni wọ́n fa àwọn èèyàn mọ̀nà òun sì gbanú gbó lọ nígbẹ̀yìn àìmọye àwọn mọ̀jọ́ ọmọ pa àwọn èèyàn ládùúgbò pé wá sẹ̀sìn wá sẹ̀sìn táwọn tó ń bá ti tara bẹ̀sùn tán òun bẹ̀rẹ̀ wá sí máa wo fíìmù tí èwo tẹ́lẹ̀ ẹsẹ̀ rẹ̀ ó yẹ àwọn náà sì máa fa aláṣọ pé ẹni ìdàgùdà ní ẹ̀yìn lẹ́kẹ̀ẹ́ wá sínú súnà ẹ̀yìn lẹ́kẹ̀ẹ́ wá sínú ẹ̀sìn ẹsẹ̀ yẹ bá tẹ́lẹ̀mí wo pé abí mo ṣe wà ní ọdún karùn-ún sísìn ọdún kẹwàá sísìn bẹ́ẹ̀ kí mo rí sìn ìbádà mi ti mẹ́hẹ mo ti tara bo àwọn kan tí ó dára ẹni tí ó yálè tẹ́lẹ̀ tí ó yálè ẹni tí ò ní girlfriend tí ò mú tí ò lẹ́yìn ìyàwó ẹ̀ òun náà ti kọ́ṣe àwọn ọ̀rẹ́ rẹ̀ níṣẹ́ àbútí ń pẹ́ wọlé ọ̀rẹ́ tí ń fura sí pé kankan ṣẹlẹ̀ ń dé ti obìnrin ẹni tó dé pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ báyìí máa ń wọlé ní íńtánẹ́ẹ̀tì ti là lójú yóò wọ àwọn aṣẹ́wó yìí ní tí ò ní tijú ọlọ́run ẹjẹ́ lè mójútó mídíà nínú àwọn kan tí ẹsẹ̀ fi máa ń yẹ mídíà jẹ́ kan bẹ̀ tẹlifíṣàn oyé tọ́ọ̀bá ti ní tọ́da tó wò ń bẹ̀ gbẹ́kúlé kọ́mọ báyé ẹ̀jẹ̀ àtàwọn ọmọ ẹ̀ fóònù rẹ̀ jẹ̀mọ́ àtọ́wá ti mọ̀ parí fóònù ní kó ṣòro bá wọn lè ra fóònù pẹlẹbẹ mi tọ́wọ́ lò àǹfààní wà lé ní íńtánẹ́ẹ̀tì àmú rí ibú tọ́wọ́ ń bẹ̀ ọjà àǹfààní lọ gbogbo àwọn ìyàwó ilé wọn ti daṣẹ́wó nígbà tó gbé fíìmù wọn wò eré ti dàrú wọn sínkì nọ́mbà mọ́ ẹ dákun tó lọ́wọ́ bá wa ẹ jẹ́ adó dédé o àdúrà kájọ pọ̀ yàmùkọ̀lẹ́bàlẹ́ kọ́líbí aládìní ká máa tẹnu arákùnrin kan wá bá nípa mọ́sán sálàm ó ní ànábì ó níbi zina ọ̀dọ́ ni ó ní ànábì ó ní fún mi ní yọ̀dá mo fẹ́ máa ṣe sinna kọkàn yọ̀dá fún mi gbogbo obìnrin tí bá ti rí ìyá lé ni o ọmọ lé ni o ọmọge ni o ọmọ ike àgbàlagbà ni o bá mi ẹ̀ńdọ́sẹ̀ kí mo fẹ́ máa ṣe sinna àmọ́ mo kàn wá ní kí n wá bá ọ kọ́ ọ mà kó sì yọ̀ǹda tó mọ̀ pé tó bá ti yọ̀ǹda fún mi ìyàwó ní ìyàwó ní jẹmí àwọn sábà dákẹ́ ọ̀rọ̀ yẹn ọba bàbá rí kì bí mo ti sọ yẹn pé wọn náà wọ́n pé ayé ọ̀rọ̀ burúkú ni yẹn àwọn sábà rẹ̀ ta jẹbùn káàdì rẹ̀ ta jẹbùn ipe ah àwọn yìí ò rí bèrè gidi kan wá bèrè lọ́wọ́ ànábì yìí wọ́n wá gba pàmíṣà ẹ̀ṣẹ̀ wọ́n kàn fún wọn lẹ̀ tó ní àlùjẹ̀ náà fẹ́ ti jòkó ti àtọ́rọ̀ bá ti débi tí ó ti kú ní bó ṣe mara ẹ̀ sí tẹ́lẹ̀ àfikọ́ sádẹ́ ọlọ́run nípa ìrí báyìí tẹ́lẹ̀ ọlọ́run báyìí kí mo rí tẹ́lẹ̀ ṣàánú mi bí mo ṣe fẹ́ rí kí mo rí ìṣàánú mi ọlọ́run anabi wa sọ fún pé anabi ní farabalẹ̀ farabalẹ̀ farabalẹ̀ anabi ní ọfẹ́ máa ṣe ṣìnà kí yọ̀nda ó ní bẹ́ẹ̀ ni anabi àdáàdán lè ó mẹ́kì sọ ọfẹ́ kí wọ́n bá yà rẹ̀ náà ṣe ah, ọlọ́wọ̀n ọ̀fẹ́ ẹ̀gbọ́n rẹ̀ lóbìnrin àbúrò rẹ̀ lóbìnrin ọlọ́wọ̀n ọ̀fẹ́ ọmọ rẹ̀ lóbìnrin kan ọlọ́wọ̀n ọ̀fẹ́ ah, ẹ̀fẹ́ nínú fámìlì yín àwọn ah, làfẹ́ ànábì ni àwọn fámílì ẹni tó fẹ́ bá ṣẹ̀ṣẹ̀ náà yẹn náà àwọn náà ṣe kíní àwọn náà fẹ́ má jalè ń lékọ́ máa wá lọlé fi bó tiẹ̀ nítorí òní gbà fún bẹ má ṣe fọmọ ẹlòmíì nítorí òní gbà kan ṣe fún ìyàwó ẹ má pè ìyàwó ẹlòmíì kan má ṣe fún ọ parẹ́ àti ìró tu ọlọ́wọ́ bọ́sọ yìí kó lára ẹ ibi tí ń lọ gangan ni pé ànábì wa rí pé ti ń ṣe yìí ọ̀rọ̀ rẹ̀ gbàdúrà ó di gbogbo àti ọba ti fẹ́ dọ̀pù àbí ọwọ́ àánú ẹ̀ṣẹ̀ ńlá kan owó èlé ni o ọtí ni o sìná ni o kọkàn máa bàtà àwọn èèyàn jẹ́ kọkàn máa bínú dì èṣù ti gbé ọwọ́ nìyẹn anábì rí i pé èṣù ti gbé wọ̀ anábì wa gbọ́ wọlé láyà anábì ní igi fèrè gbàmbà ọlọ́run ọ̀rọ̀ tó sọ yẹn ó ti dẹ́ṣẹ̀ ọlọ́run mọ́sá fèrè ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn wọ́tọ́ hìrì kọ́lìbà ọkàn rẹ̀ tí ọ̀dọ̀ ti ọlọ́run bá fọ́ ọmọ kọlọ̀mbà sọ mọ́jẹ́ ọkàn abẹ́ lomi tí ó fi jáde láyé sàádọ́ èèyàn nígbà tó ń jáde síta nígbà tá ànábì sàdọ́ àyẹn tán ó ní kò sí ẹ̀ṣẹ̀ tó ń kórira tó sìnà lẹ́yìn ìgbà tó ń jáde kó lọ́dọ̀ ànábì kí ni ànábì fẹ́rẹ́ síwẹ̀ mi rẹ̀ jama àtúwà a ara àfẹ́sìn tó lè kú sílẹ̀ babaláwo wọ́n sọ̀tàn mọ̀hazínù kan ladani kan làdánì yẹn wọ́n lọ bẹ̀rù ọlọ́run débi pé ìmọ̀ ń wọlẹ̀ kìí wò kìtì máa lọ mọ́sálásí yóò pèrò lásìkò ọbẹ̀rù ọlọ́run débi níwọ̀n lọ́jọ́ kan ọkọ̀ kọjá lẹ́gbẹ̀ẹ́ ìbalùwẹ̀ kan alábìnrin kan òun fẹ́ jáde ìbalùwẹ̀ yẹn àfa ògbójúsọ kan báyìí àfa rí ojú ẹni bí èso ṣe gbé àfa wọ̀nù ó pèrò ó kẹrun kò gbádùn lọ́ba lọ sílé wọn tó béèrè wípé arábìnrin kan wọ́ bí Ah, ọ̀fẹ́ sùn ọlọ́mọta mọ́ wa alára arábìnrin kan wọ bí orí báyìí orí báyìí lọ́ba jáde ah, ọlọ́run náà ni ọlọ́run fẹ́ rí ọ bàbá ni mo fẹ́ fẹ́ ọ ó ní ẹ ò lè fẹ́ mi kí irí yóò lè mi èmi ṣe mùsùlùmí bàbá ni òun fẹ́ náà ni ọ̀dà ó padà wá ó lófin ah, nígbà ọ̀ya tí ó padà dé ọlọ́kọ̀ọ́kọ́ ni pé ò ní kírun mọ́ àwa lóhun ti gbọ́ torí pé òun kí ń sọ̀rọ̀ mọ́ nítorí wò yẹn ti ṣe kí ni ó ti invite Jésù sínú ayé ọwọ́ ní ká fọwọ́ kí òun nínú ilé pé bàbá àwọn àtìyá àwọn ò sí ilé lọ nígbà fàdé bẹ̀ yín tàn àwọn ẹni eré ni àwọn ẹni jọ ni o àti wọ́n tún níbẹ̀rẹ̀ ọlọ́njà wa lọ ń sọ yìí o ọwọ́ gbé ọtí kalẹ̀ àfáwọn ní èwo lọ́wọ́ nínú kọ́ọ̀bù tí ò ń bù fóun ọlọ́tí ni ó ní àwa máa mu tí dáadáa ń bì àfa lọ́tí òun èmu bẹ́ẹ̀ bá ti mu òun ò ọmọ àfa ní apẹ́yìn ni òun mu díẹ̀ hmm, àfa ọ̀lọ́ mọ́sálásí máa wọ́n lé jòkó ti obìnrin ó mu tí tán arábìnrin wa ní kọ́ka lọ sókè ẹ̀mọ̀ká àwọn náà mọ̀ sí dẹ́kìn láyé jọ́hún wípé kọ́ wá wo ọgbà àwọn bó ṣe dáa tó wípé kò tí rí kankan afá tí ó mú tí rí bí ṣe ń fa afá lókè àṣà afá ti ṣe kíni afá tí ó ti díẹ̀ náà nípa afá tí ó ti ń hún rírà ó tẹ̀lé alábìnrin yẹn wò ó bábà ṣe ń wò àfọ́ ọmọ fóun ti dé ti etí dẹ́kìn bẹ́sẹ̀ ṣe yẹ ni lọ́ba bọ́lẹ̀ pọ̀ ń bọ́lẹ̀ báyìí ó sì kú instantly àfa ti sọ pé wọn ò sì islam mọ́ ó sì iná wọn kírun mọ́ ó sì bẹ̀rẹ̀ sí mutí torí kí ni jama lórí <laughs> obìnrin ọ̀fà ṣètọ́ ni ni o ká lè sọ́ra wa owó ọ̀fà ṣètọ́ ni ni ká lè sọ́ra wa àní ẹlòmíì gẹ̀ẹ́ rò pẹ́sìn lọ́dà yín pọ̀ ni tó bá wá di pé bóyá ọ̀fẹ́ gbowó kan ẹ̀ rí fún ní ọ̀bá ní wá mọ́sálásí mọ́. ẹ wọ́n gbé a ah, sí ẹ̀sìn kọ́fẹ́sì tẹ́lẹ̀ owó ní ṣe kí ni ó ní wá tó bá lẹ́sìn ìṣúṣẹ́ mọ̀ pé kò ní di lọ́wọ́ yọ mọ̀ pé bàbá tó lọ́wọ́ fún un lówó tó ní kó wọn máa kírun àbáfà tó lọ́wọ́ fún un lówó yẹn kò sí lọ́wọ́ ẹ̀ ní ìjọba wà àwọn ọmọ gbà yọ wà mọ́ṣáláṣí rẹ̀ torí ọlọ́run ní bá nájà ké sí ẹsẹ̀ fẹ́ gbó lọ́wọ́ ẹ̀ àwọn yẹn fọ́ nìkan ẹsẹ̀ kan yẹ náà ni nítorí nǹkan kan tó ń fẹ́ tí ò bọ́ sí lọ́wọ́ níparí ọ̀rọ̀ mi ká máa kàlù kúránì dáadáa bọ́ba ká kúránì dáadáa wallahi ọlọ́run ọba Allah yọ máa fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ní kadhalika linuthabbita bihi fu'adaka ó ní wọ́rọ̀ tàlínáhù ní tẹ̀rìtìlà ọlọ́wọ́n bá ní sọ̀rí alukur'ani yẹ ó ní wàkọ́lẹ̀ lẹ́dínà káfàrú láwùlà nùzílà àléhì alukur'anu jumlatan wahida kàzálìkà nínú tàbí tàbí fòwádàkà wọ́rọ̀ tàlínáhù tẹ̀rìtìlà ọlọ́wọ́n bá ní eh, àwọn kèfèrí wọ́n máa sọ pé kí ló ti wọ́n sọ kùránì kalẹ̀ lẹ́ẹ̀kan náà ọlọ́run ni a máa máa sọ kalẹ̀ tọ́ba ti tẹ̀lé ẹni eré ojú ọ̀nà àwọn ẹni eré wọn náà padà di ará àlìjánà tọ́ba ti tẹ̀lé ojú ọ̀nà àwọn ẹni ibú wọn náà padà dọ̀mọ̀ aná kọ́lọ́mọ́sọ wa ní ọmọ aná ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ̀dá òun ká máa dárúkọ ọlọ́run púpọ̀ síkìrì ní máa jẹ́ kí n odó dédé ọlọ́run bá ní ẹlẹ́dínà ámùnù ìdáàlá kí n tún Eh, dáwà intanṣurula yanṣurukun oyisabbit akidamakun ọlọ́run tẹ́ bá ti ń pèpè sínú dáwà ẹ̀yin náà máa dó dédé tó bá fẹ́ dó dédé sọ̀rọ̀ àrẹ ìdàfọ́ wá sí ibi ọ̀lọ́sọ fáwọn aládùúgbò pé sínú ọ̀dà sí wọn náà ṣe ìwọ lọ sọ fáwọn aládùúgbò pé owó ilé ọ̀dà ẹ má gbowó ilé má o sí wọn náà lọ bẹ̀ ọ́ lọ nígbà ìwọ lọ sọ fáwọn yẹn fún òfófó ọ̀dà o sísà tí má ṣe òfófó kọ́ máa ṣe wá sí òfófó àwọn yòókù ẹ̀ ibi òfófó ọ̀dà o ẹ má pàṣẹ rere ní o sí wọn se ṣe òfófó wọn ẹ̀hẹ́ wọ́n ní tọ́ba ti ń ṣe dáwà ọlọ́run ní wọn ni òun mọ̀ ṣẹ̀rẹ̀ dúró lẹ́yìn náà ẹ kọ́ máa gba ìmọ̀ràn lọ́dọ̀ àwọn ọmọ ìyá rẹ̀ tí wọ́n bá ń kìlọ̀ fún ọmọ gbọ́ lẹ́yìn náà kọ́ máa dúpẹ́ fún ọlọ́run ọba lérí gbogbo tọ́lọ́ ṣe fún ọ níparí òun náà ni pé kọ́ máa rántí kú ìpè alẹ́ ní yọ pẹ́ kọ́ yá alẹ́ ní yọ kò sì máa wá foríjì ní jojoojúmọ́ tí kọ́ lọ́n foríjì hàn kó sì máa parí ìjà tí ń bẹ láàrin wa àti ọmọ ìyá rẹ̀ wọ́n gbé ìbínú ọmọ ìyá rẹ̀ sùn àfi kọ́ lọ lè bá àfi kò pé lágbájá tó ń ṣe fún mi dùn mí o àmọ́ mo ti yọ̀ǹda rẹ̀ ànábì lẹ́nìkan wọlé ń sọmọ àlìjánà ni sàábà kan bá wọlé ó tún dìgbà mí ànábì lẹ́nìkan wọlé ń sọmọ àlìjánà ni the same person ló tún wọlé ọ̀kan náà sàábà ọwọ́ àlọ́ ó kó ẹrù àti aṣọ ọ̀sùn àti bàtà rẹ̀ àti aṣọ rẹ̀ àtàṣọ wíwọ̀ àtàṣọ ọ̀sùn ó wá lọ lè gbé ọ̀dọ̀ sàábà tí wọ́n ní ọmọ àlìjánà ni ó lè gbé bẹ̀ fún ibi ìjọba ta ipe òun fẹ́ mọ tí ń ṣe tí ó fi di kíni ọmọ àlìjánà níjọ́ kìíní ó rí pé àwọn jọ ṣe náfìlà ní náfìlà rẹ̀ gan kò tó tòun níjọ́ kejì ó rí pé àsìkáàrù rẹ̀ gan kò tó tòun lòun sàsìkáàrù níwọ̀nba níwọ̀nba náà ní í rí ṣe lọ́ba ní sọ rí mo wá kí ọlóòótọ́ àmọ́ ó mo bá wá tọ́wọ́n wá ní kí n lọ bá wa kí n lọ bá wa sọ ó ní wàllá àyàn fọlọ́n búra ẹ̀mí ìdílé wọlé tá ànábì lọ́mọ àlìjánà ni ọ ha ó ní ànábì sọ bẹ́ẹ̀ tó fọlọ́mọsà ṣe bẹ́ẹ̀ ọwọ́ ní dákun yàtọ̀ sí àwọn ìjọsìn tá àjọ ń ṣe yìí àjọ kírun jàmọ́ àjọ wọlé nàbí àjọ dìde lóru ni ìbáàdà wo ló tún ṣe kí ni ló tún ṣe ọlọ́run nìkan lọ́mọ o àmọ́ èyí tó ń fura sí ni pé òun ò ní gbé ìbínú ọmọ ìyá mùsùlùmí kan sí ọkàn kó wá sùn pẹ̀lú ẹ̀ bóun sọ fẹ́ sùn lálẹ́ báwọn gbogbo ẹni tó sẹ̀ wọn ti ṣe kí ni òun ti fẹ́ díjì ẹni tí òun sẹ̀ òun lọ́dọ̀ rẹ̀ òun lọ́lẹ̀ wà foríjì wípé òun wá gbé ìbínú ọmọ ìyá òun sùn òun èsè ìtọ́fà náà nù jàmbá ẹ̀mí wa ẹjọ́ fúyẹ́ fúnra wa ọ̀rọ̀ títí máa yóò sì ti ta ẹ máa wò pé kí ló ń ṣẹlẹ̀ jan kí ló ń ṣẹlẹ̀ náà kí ló ń ṣẹlẹ̀ gan wọn ni wọn ti bá làwọn ṣe mọ ìjà ti dé náà nìyẹn ṣètọ́n dẹ̀ ní ọmọ pé tẹ bá ti fọ́nká ọwọ́ ṣe kíni ọwọ́ tẹ̀yìn lọ́kọ̀ọ̀kan wà tẹ̀sùn bí habilila ìjẹ̀mí a wọn lè tẹ̀fọ́rọ̀kù ọlọ́run ẹ dìrọ̀ mọ́ òfin ọlọ́run wọ́n ta àwọn ọ̀nà kọ́lọ́n tún kọ̀rọ̀ wá sí ọlọ́mọṣà tún kọ̀rọ̀ wá sí kójú kọ̀rọ̀ wa kọ́ da ju gbangba wa lọ ọlágbára ọlọ́run bá wa subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب